ẹ̀ka ẹ̀ka àsán o akú ọlá Jímọ̀ o ẹ̀mí wa máa ṣọ̀kọ̀ ẹ̀. akú ọlá Jímọ̀. ìròyìn ayọ̀lá ní ká mú wá fún yín. ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn ẹ káàárọ̀ ẹ káàsán ìròyìn ayọ̀lá ní ká mú wá fún. mo ní kí n fi àkókò ìsọfún yín pé wọ́n fẹ́ àwọn àgàtú nation àgàtú nation ẹ káàsán ṣàlàáfíà ni mo bá yín orúkọ mi sì ń jẹ́ bẹ́ẹ̀ ìyáàfin ọbalẹ Elizabeth ọmọ nàìjíríà tàtà ọmọ nàìjíríà rere èyí tẹ wí lè ṣí o kò kúkú jẹ nǹkan kan yé ẹjọ́ yìí rèé ẹ máa wí bẹ́ẹ̀ kiri gẹ̀gẹ̀dígẹ̀dígẹ̀gẹ̀dígẹ̀ gẹ́ gẹ́ gẹ̀gẹ̀dígẹ̀dígẹ̀. èyí tẹ wí lè ṣí o kò kúkú jẹ nǹkan kan yé ẹjọ́ yín rèé ẹ máa wí bẹ́ẹ̀ kiri ipa kan ò gbọ́sù tí orí ẹlẹ́gàn ló bàjẹ́ o ẹjọ́ yín rèé ẹ máa wí bẹ́ẹ̀ kiri. Ah. ẹ eh, orò mo kí yín o anífowóṣẹwà tó mèmí gan náà láìkì yín o jàre yẹn náà láìkì your program ẹ ṣí o jàre. Adepoju Azeez ní it was funny when I saw the video too funny. Eh? ẹ̀yin kọ̀ọ̀kan jìbìtì ṣé ẹ rí ṣe rí àwọn tí jìbìtì máa ń lù wọ́n máa ń ní agídí gan wọ́n máa ń rọ́nú gan wọ́n máa ń rọ́jú wọ́n máa sọ pé mo à àwọn ní confidence àwọn oníjìbìtì á máa lù wọ́n wọ́n máa ní kọ́ lọ mú gbá wa wọ́n máa ní ó kù díẹ̀ o ó kù díẹ̀ o Gangosu èjìjà rẹ bẹ́ẹ̀ ṣe gbọ́ tó bẹ́ẹ̀ lẹ́gọ̀sù gàngànṣú èjìjà rẹ bẹ́ẹ̀ ṣe gbọ́ tó lẹ́ẹ̀ lẹ́gọ̀sù ẹ̀yin èèyàn ẹ wò ẹ jọ kí n tó ẹ àdírẹ́sì mi ní pòfẹ́sọ̀ Elizabeth Ọbanla ẹ jọ nítorí ọlọ ẹ bá fi pòfẹ́sọ̀ sọ orí orúkọ mi. àṣẹ kò ṣe gbogbo pòfẹsọ lò lọ́gbọ́n lórí gbogbo ọkọ náà kàwé Ọlọ́run ṣé ẹ rí tó bá yẹ pé mo ní mo further education mi school sat mo ní o but school sat ní ìrántí mo fẹ́ sọ fún yín pé yunifásitì nǹkan tó ń lọ ṣe yunifásitì ò lè Ọlọ́run nǹkan tó ń lọ ṣe ní yunifásitì kò le ọkọ mi ó rí business ó rí di political science ó rí di um, um, um, political science and uh, business management ó ṣe business management mo tún fẹ́ rántí ìmí tó yẹn mi ìṣeré máa ń kàwé yes ọláwálé jájì hey adépọ̀jù hafiz aníkẹ́pẹ́ ní professor ẹ fi professor elizabeth sí ibi professor the pro pro pro jẹ́ kí n ṣàlàyé kí ní kankan ni máa ń kàwé nǹkan tó ń ṣe ní yunifásitì náà fáìmá mi fẹ́ nǹkan tó ń ṣe ní yunifásitì iṣẹ́ wọn ò le ọlọ́run iṣẹ́ wọn ò le Only ní nǹkan tó kọ bí ìgbà tó ń kọ́yàn ní iṣẹ́ class three bíi form three you, all you just need is concentration bí ìgbà tó ń ṣe revision iṣẹ́ tẹ̀ ti ṣe ní primary school tẹ̀ ti ṣe ní secondary school I mean ọlọ́run kọ́lé mo kàwé ọkọ mi dáadáa mo máa ń kàwé ẹ̀ dáadáa ọlọ́run ọlọ́run so tí ọba máa fi di professor n tó bá ti wá ti gba masters o fẹ́ continue o máa di professor nìyẹn you understand ẹ má dẹ́rù bà wá bàbá ìwé lẹ́kàn ń kà concentration la need further kéèyàn further education ni ó fi ń di professor tẹ́ ẹ bá ti tó bá ti ṣe masters ẹ̀ if you, you can continue where you stop láti lọ kún mọ ìmọ̀ kún ìmọ̀ mo dẹ̀ pọ́n má dẹ̀ máa kọ́ yín tẹ́ máa fi di professor yẹn wọ́n máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa handle bóyá bẹ́ẹ̀ ṣe máa handle àwọn students because one mọ̀ pay, if for you to be a professor you you have to you have to go back to bóyá bíi pé o máa di university lecturer ó ti di dandan ó ti di dandan ẹ̀yin tẹ́ ẹ̀ bá fi ṣiṣẹ́ ẹ wá lè padà kó wá jẹ́ pé consultant lè ń ṣe bàbá ẹ yé ẹ yé tan àwọn èèyàn ẹ̀yin èèyàn bá play voice yẹn fún yín bọ̀ copyright torí BBC ẹ ohun wọn ohun wọn lásán copyright ẹ gbogbo nǹkan wọn copyright ẹ ò lè ò lè ṣe nǹkan lórí platform ẹ dẹ̀ mọ̀ pé èmi mi tí màá gbó lórí Facebook but YouTube wọ́n máa mú mi fún copyright ọlọ́run máa yẹ ká ṣe àṣedànù mo wá sórí social media láti fún ẹ̀yin èèyàn láti là yín lóye láti jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé àwọn ibi tí àwọn èèyàn bá ti ń parọ́ wrong tí ẹ ti jẹ́ pé rọ́nà ń tà fún yín ṣé mo sọ fún yín over two years pé there was nothing like Yoruba nation I told you I was the only person tó wá sórí social media nígbà yẹn tó bá wọn fà á àwọn èèyàn sá sẹ́yìn nobody tó rẹ́dí àti fèsì wọn because of the pressure bọ́n ṣe ń gbé wá gbà yẹn bọ́ àwa máa sòótọ́ ọ̀rọ̀ fún yín àwọn òwá sórí social media láti wá tán yàn kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation it can never work I have told you mo fún yín ní analysis pé before something can come to pass it has to pass through kóòtù ẹ̀ inú ilé ibi tẹ́ wà yẹn ẹ máa bẹ̀rẹ̀ láti local government from local government to your state from state to federal federal yẹn nígbà táwọn tó jẹ́ federal tó wà ní federal ọ̀sẹ̀ ẹ bá gbà wọ́n á ṣẹ̀wá gbé lọ sí senate president gan wọ́n máa ṣe iṣẹ́ kó tó lè sign ẹ̀ kó tó lè approve are you getting me because mo mọ̀ i know steps mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn kan máa ti sọ fún yín you will never believe me you will never be mo ti sọ kíní yẹn fún yín but ẹ believe lórí pé kí ló ń ṣe woman yẹn she is this èmi bí mo ṣe èmi o i'm not a failure mo lè má kàwé mo lè má ní ju school sat lọ but let me tell you ọgbọ́n orí lèèyàn fi ń ṣe nǹkan I read a lot máa ń kàwé gan-an mo máa ń ka ìwé gan mo dẹ̀ máa ń fẹ́ mọ nǹkan I, I, I love to learn àwọn ọmọ ìyá mi dáàdì mi tó kú because mo ní ní ọkàn láti support mọ́ mi ní mi ṣe further education mi ọlọ́run i have that mo mo kàn mo mo change the business immediately dadi mi ti kú ní eighty nine i decided to support my mom pé mọ́mì ẹ má wòrí nǹkan tí mo fẹ́ ẹ má lọ́kọ ẹ̀dí ó ti wà i will support you bí mo ṣe join business mi kò mi fi fọ́ǹbù mo sì náwọn àwọn méètì mi wà lórí bíbà tó mọ̀ mí dáadáa i'm in fact i'm a very brilliant lady nígbà tí mo wà ní school first ni máa ń ṣe mo ní school tí mo lọ nawarudin grammar school ṣólù ifọ̀ ni mo lọ mo sì rí tíṣà mi tíṣà mi yẹn rí èèyàn kan tó ní ah láti fáwọn ohun agric master mi mr ọdẹgbàmí kò tí ì kú ó wà láyé i'm a very brilliant lady in school but because pé dáàdi mi tètè mo fẹ́ support mọ́ mi mo dẹ̀ fún wọn confidence pé no mi mi màá máa ṣe business the little tí n bá rí fi lè help mọ́ mi káwọn àbúrò mi kí o bá lè grow reason nìyẹn you understand mo sọ fún yín kò sí nǹkan tó jẹ́ Yorùbá nation nǹkan tí wọ́n tí wọ́n pass through nu lé bíbá local government láti máa bẹ̀rẹ̀ locality wa láti máa bẹ̀rẹ̀ a máa sign àwọn tó jẹ́ eh, stakeholders ní locality bí tẹ́ bá wà àwọn gbogbo ojú even àwọn Hausa Yorùbá gbogbo náà máa dá sí àwọn elédè míì tó jẹ́ torí ẹ̀ ló fi jẹ́ pé wọ́n máa ń fi àwọn elédè míì jẹ olórí ní àwọn ìlú àjòjì tí wọ́n bá wà wọ́n wá sọ pé nǹkan ẹ rí i pé nǹkan báyìí nǹkan báyìí la fẹ́ ṣe wọ́n máa gbé àwọn ẹni yẹn gan mọ́ra nìkan tó àgbì wọ́n máa gbé lọ láti abẹ́ àwọn local àwọn council àwọn local àwọn councillors wa ló ti máa bẹ̀rẹ̀ táwọn yẹn bá ṣe wọ́n máa gbé lọ sí aláùsá àwọn tó wá jẹ́ wà ní state assembly wa àwọn náà fọwọ́ sí gbogbo gbogbo state tí wọ́n bá ṣe lẹ́yìn tí wọ́n bá ṣe gbogbo kínní yẹn wọ́n wá pàṣẹ ẹ̀ lọ sí Àbújá tó bá lọ sí àbújá yẹn èèyàn kan ló máa nawọ́ sókè ló máa rí jẹ á gba first reading second reading ṣóye yín tó bá yá wọ́n máa vote láàrin wọn bẹ̀ tó bá máa vote yẹn inú kó jẹ́ pé àwọn èèyàn wá ti wọ́n lè ti gbé owó owó owó máa ń rìn pẹ̀lú ẹ̀ o torí ṣe rí ọmọ ìsọ fún yín pé bàbá bàbá professor ẹ kì í ṣe professor ọlọ́run kò sí nǹkan tó tí ò possible nàìjíríà lẹ́fi di professor ẹ ẹ̀ kàwé débẹ̀ tẹ bá dẹ̀ kàwé débẹ̀ sà ẹ ẹ̀ ṣe professor tó ẹ ẹ̀ wà ní àwọn first class professor ẹ ẹ̀ dángájíá ọlọ́run tẹ bá dángájíá tàbí kí ní èjì ló dá ẹ lóhùn sà láàmú interview tẹ̀ ṣe lánàá yẹn àwọn tó bá tún gbọ́rú interview yẹn tán sì ń ṣe kudos sí bàbá jìbìtì ló máa lù wọn pa how can you come out ẹ rí fídíò yẹn tẹ sọ pé ẹ nǹkan tó sọ fún yín sìn ni pé wọ́n ní kẹ́ kọ lẹ́tà sí ìjọba orílẹ̀-èdè yẹn ìgbà tèmi ti ní ẹ máa kọ́kọ́ lọ lé ilé ni ilé ni ọ̀rọ̀ yẹn ti níyanjú ilé ni ọ̀rọ̀ yẹn ti níyanjú ilé nàìjíríà bìbà ìjọba nàìjíríà lè fẹ́ bá sọ̀rọ̀ not ibi tẹ́ ẹ ti ń lọ fa ọ̀rọ̀ yẹn ná ibi tẹ́ ẹ mú ibi tẹ́ ẹ má àwọn èèyàn lọ yẹn ná irọ́ tẹ́ ẹ ń pa fáwọn èèyàn lórí social media irọ́ lẹ wá pa fáwọn èèyàn lórí social media you know I have told you for a long time kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nǹkan tí àwọn èèyàn wa ti sọ tipẹ́ tí à gbogbo ọ̀nà àwọn bàbá Fáwẹ̀hìn mi Tinubu gbogbo wọn wọ́n ti sọ yẹn wọ́n ti fà á ohun tá a nídìí ni pé kí wọ́n change constitution ohun tá a nídìí ni pé a fẹ́ kí wọ́n bá wa ẹ̀sẹ̀ káwa náà ká lè pọ̀ bíi ká consensus wa náà lè pọ̀. ń ta aṣọ títí yẹn ṣùgbọ́n torí olè owó tẹ̀yìn kan fẹ́ gbà lórí social media torí àtújẹ tẹ fẹ́ ṣe torí àwọn nǹkan tẹ fẹ́ fi pa ojú àwọn èèyàn abracadabra tẹ tẹ ẹ kójú òṣùwọ̀n tẹlẹ fẹ́ báwọn èèyàn kan jà ẹ kún ojú òṣùwọ̀n ṣe omi sọ fún pé àwọn tó kàwé tó ka ọgbọ́n àwọn tó mọ nǹkan tó mọ ìtumọ̀ nǹkan tẹ ẹ ń ṣe yẹn torí ẹ lẹ ṣe rí àwọn èèyàn gidi tó súnmọ́ yín. no responsible no no reliable Nigeria nobody that knows Nigeria nobody that knows um, law tó máa tẹ̀lé yín lẹ́yìn you are just set of, set of mumus ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń tẹ̀lé wọn tẹ́ ń fún wọn lówó you are set of àwọn tí àwọn ní ọ̀nkọ́ ti gbé yorùbá tó tó ṣe yorùbá nation of eighteen they are set of àwọn ní ọ̀nkọ́ ti on court tí wọ́n máa ń lu àwọn èèyàn jìbìtì àwọn oní on court ni oní on court kó tó lè já wọn ò fẹ́ iṣẹ́ yẹn wọn ò ní fẹ́ kí iṣẹ́ ẹ já. oní àwọn oní on court tó máa ń lu àwọn èèyàn jìbìtì yẹn àwọn míì oní wọṣíwọṣí wọn ní kán wá ṣe owó kán wá fọ owó wọn lè ní wọn fọ owó ní sí ṣó ti dọ́là sórí ìtọ́wà ń sálẹ̀ yẹn yòókù bí mo ṣe wà kò sí àwọn tó ń pè ní oníjìbìtì tí ò ti èmi tí wọn ò ti gbé mi rí bọ́n ṣe ń gbé mi náà mọ̀ pé àwọn ń gbé èèyàn torí èmi fúnra ara ẹ̀ mo fẹ́ mọ nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn gangan èmi fẹ́ mọ nǹkan ẹ̀ Ọlọ́run if not my husband I always respect that man I always respect that man ọkọ mi wàhálà onìkan ló gbọ́ language torí mo fẹ́ mọ nǹkan tó fẹ́ sọ kò sí scam kò sí scam mà àwọn tó ń pè ní four one nine tí ò ti gbé mi rí wọ́n máa ń sọ wọ́n máa ti wá báyìí èmi ò ní sọ pé mi ì gbọ́ nǹkan tó ń sọ mo fẹ́ mọ àtúmọ̀ nǹkan tó ń sọ yẹn tó máa gbé ẹ wọnú ilé báyìí ó bá wọnú ilé wọn wọ́n máa ṣe bí ìgbà tó jẹ́ pé even mo ti ìkan ti tó jẹ́ pé bí mo ṣe ń wọ́n ní ẹ ṣí kinní yìí o ẹ má yẹ kó dànù ẹ má yẹ kó dànù ara wọn gbá mi ó fara gbá mi ó ní kẹ́míkà ó ní mo ti yẹ kí kẹ́míkà dànù tábà máa ra kẹ́míkà mi mo ní mo ti gbọ́ ṣé kí mo wà ní èmi tó jẹ́ pé mo pọ́nú gbọ́ lẹ́yìn mo smart ìbàjẹ́ bàjẹ́ máa tún kọ́ṣẹ́ lára ẹ̀ mo fẹ́ mọ nǹkan tó fẹ́ ṣe. mi ní wáìntì alájàre sí káàtì olúbọdù yorùbá ló kàn Tinubu ló kàn what are you saying. ẹ máa wá sórí social media nothing like nàìjíríà fẹ́ break nàìjíríà wá jẹ nàìjíríà dàbí nàìjíríà dàbí ghana ṣé nàìjíríà jẹ ghana ẹ nàìjíríà jẹ ghana nàìjíríà ò lè break nàìjíríà cannot break bàbá wọ́n sọ fún yín pé ẹ̀yin lè sọ jáde pé wọ́n ní kẹ́ ẹ lọ kọ lẹ́tà sí ìjọba nàìjíríà tí àwọn ọmọ yín kan dẹ̀ ti dunnú lórí social media pé àwọn ti gbàjọba tán ẹ wá lọ sọ fáwọn yẹn kí ẹ wọn ní ọ̀n gbọ́dọ̀ ṣe ẹni tó wà náàsì yẹn ò ní right ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ èèyàn bẹ́ẹ̀ ilẹ̀ gòtò abracadabra bẹ́ẹ̀ ni. when nigeria is àṣẹ ẹ wọn when nigeria is àṣì days of it that one kini wis ta ló tiẹ̀ máa bá ń ṣe ta ló bá ń ṣe ọmọ nàìjíríà lèmi nà i'm in nigeria i stand by nigeria do you understand i stand by nigeria. èmi ti sọ fún ẹ̀yin èèyàn tipẹ́tipẹ́tipẹ́ don't come to mind territory. Don't come to me. Madam Ayinke Hassan sọ ṣe bẹ́ẹ̀ tí Yorùbá nation bá ti yé yín fi wọ́n sílẹ̀ gbogbo nǹkan Yorùbá ló máa ń ní bàbá púpọ̀ nínú àwọn ọmọ Ìgbò ń pariwo Biafra wọ́n dẹ̀ ń fọgbọ́n tẹ̀lé Peter Obi nínú àwọn Yorùbá Madam mo ń gbọ́ yín o àwọn ọmọ yorùbá nation wọ́n mọ ohun tí wọ́n ń ṣe o ààrẹ ibà ní mo ń gbọ́ yín o ààrẹ ibà ní ká ní ààrẹ ibà ní nìkan ní ìṣòro tinubu ló fa inúnibíni àti ibà àti yorùbá ẹ wo ẹ fi gbogbo yẹn sílẹ̀ madam ẹ fi gbogbo yẹn sílẹ̀ ẹ má bá mi sọ gbogbo tẹ́ ń sọ yẹn tí àwọn ọmọ Yorùbá ò bá tí àwọn tó ń jẹ́ speakers yín ọ̀ǹtì tí wọ́n bá yé sọ̀rọ̀ pa Tinubu ọ̀ǹtì tán bá yé mọ̀ Tinubu mọ́ ọ̀ǹtì tán bá tó sọ̀rọ̀ against Tinubu they cannot continue to sọ̀rọ̀ kán máa sọ̀rọ̀ against Tinubu kẹ́ni ká máa wò wọ́n kẹ́ lọ́rọ̀ wọn yé wọn kí ló yé wọn kí ló fi yé wọn bẹ̀ ẹ máa fẹ́ ẹ gbénú òkùnkùn ẹ̀ ń ta fà sí they want to talk they will talk against our election wọ́n sọ̀rọ̀ pa election ẹ nítorí ọ̀rọ̀ ibà àti Yorùbá nation kan àti Tinubu kan you don bring that one here ẹ ẹ̀ pọ̀ tó wa ẹ ẹ̀ pọ̀ táwa ta fẹ́ dìbò nulẹ̀. you understand ẹ ẹ pọ̀ tó àwa tá fẹ́ dìbò lé you don't ẹ ẹ lè continue kẹ́ máa throw shade kí àwọn speakers yìí kàn máa throw shade against Tinubu kàn máa sọ̀rọ̀ against Nàìjíríà táwa wà bẹ́ẹ̀ pé ẹ ẹ fẹ́ gba nation àníkẹ́ má gbà á àti yín mú nobody is holding you but don't they, your speaker should stop they should stop talking against Tinubu again tí wọn tí àwọn speakers ní Yorùbá ti ń wá wàhálà you you call you tell them ẹ sọ fún wọn kọ́ yé sọ̀rọ̀ against Tinubu mọ́ Tinubu gangan ni candidate àwa táwa wà nílé àwa Yorùbá kan wà nílé àwọn Yorùbá tó wà ń sẹ̀rẹ̀ àlò wọ́n mọ oríṣìí tó fi wà ń bẹ̀ àwọn tó wà ń Ghana wọ́n mọ tó ṣe wà ń bẹ̀ àwọn tó wà ní kìnnì wọ́n mọ ọmọ ṣe wà ń bẹ̀ you don't continue to tell us ẹ̀yin kan fẹ́ gba nation tó jẹ́ nítorí pé ìfẹ́ gba nation yẹn káwọn speakers yìí máa sọ̀rọ̀ against Tinubu kò ní possible èmi máa kúrú máa bá yín dọ́gba kò sí ẹni náà máa dúró tì you want them you have to want them ajá òkè ìrorò kó ṣọ́ ojúlé méjì they should stop mocking Tinubu bọ́n ṣe ń stop bọ́n ṣe ń mock Tinubu yẹn I will continue to give it to them and I want to warn you if you want to call me bí mo ṣe ń sọ fún yín bẹ́ẹ̀ mi ṣe wo bí mo ṣe gbó lójú lé orí social media bẹ́ẹ̀ ni mo gbó tó bá pè mí ẹ̀yin tẹ́ máa ń pè mí one idiot call me yesterday one idiot idiot call me yesterday ó dùn mí pé mi tètè rìkọ́ọ̀dù ó ti pẹ́ kí n tó máa rìkọ́ọ̀dù but at long run mo achieve mo achieve aim mi lé ẹ lórí mo achieve aim mi lé ẹ lórí I was able láti gba voice ẹ sílẹ̀ you don come to my territory and talk to me as if o ò lè gbó mọ́ mi lórí bó bá lo gbó lẹ́nu èmi gan gbó lẹ́nu gidi gan in fact mo gbó lẹ́nu mo gbó lójú tó bá kàn tó bá rí mi live mo gbó lójú mi ò ń ṣẹni tó lè dìgbò lù tó bá ti rí mi gan wá ti máa wọ pé woman yìí lè gbá mi lójú you know bí mo ṣe wà mí o èmi bo èmi ò rányàn àmì one woman mo mopo and anywhere tí n bá dé anywhere tí n bá fi ẹsẹ̀ mi dé tí n bá dúró mo lè máa dárìn ọlọ́run máa á tún fún mi ní àwọn ọmọ ogun lọ́tún lọ́sì i always walk alone tó bá máa ríyàn lẹ́yìn bóyá mo jáde ó máa rí o máa rí èèyàn bíi méjì ẹnìkan o ò lè hardly ló máa fi èèyàn méjì tó máa ń tẹ̀lé mi jáde èèyàn kan we go out together tí n bá máa ṣe ẹni tí kò ní kí n máa ṣìfẹ́ mi ẹ̀yin ló jẹ́ pé ẹ̀ lè ẹ̀ lè àṣìfẹ́ mi you carry people along you want people to afẹ́ṣe program nsìn ẹ máa bọ̀ ẹ̀yin náà ẹ máa bọ̀ kérò lè pọ̀ i don't know i want right thinking people lórí platform tó bá wọn ẹ̀tẹ́rẹ́ dìde ọ̀túnla olúwa ni má ṣépè fún yín mọ́ kí má sọ̀rọ̀ òdì sí lórí pláfọ́ọ̀mù yín mọ́ yìí tèmi fi ju ẹ̀yin lọ nìyí tí ẹ lè máa fọ̀ pé ọlọ́run ń ti èmi lẹ́yìn tó bá wọn ẹ̀tẹ́ anything tí n bá rí ẹ mo lè block tí n bá rí ẹ later I can block you and I can even decide not to block you torí olúwa mi sọ fún mi pé òun máa sọ fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín ó ní kí n fi yín lẹ̀ kó máa fìyà ọwọ́ òun jẹ yín nígbà téèyàn kan bọ́ sí orí social media tẹ́lẹ̀ yàn sáfẹ́ gba ìlú wa o àti gbà lú wa o àti gbà lú wa o year before àti gbà a máa gbà títí oṣù kẹjọ ọdún year following year a máa gbà títí parí ọdún last year ó lọ tán last year má tún lọ tán year ẹni ìsà máa tún gbà kọ́dún tó parí ìyẹn lẹ fẹ́ ṣe fún wa so that àwa náà wá fà sẹ́yìn a ní support ìbò adé wọn á dìbò a ní dá sí candidate yẹn á wọlé irọ́ lẹ pa àwa máa dìbò ṣàràṣà àpótí ìbò wò máa mú pvc mi wá máa mú pvc mi wá bóyá tí n bá lọ sílùú máa mú pvc mi dání lẹ́yìn ìgbà tí n bá mú pvc mi pvc mi dání máa fi kíní tá máa fi dìbò registration apc mi máa tún ṣara ìjú yín ó ò confam ó ò pé tó mi yorùbá nation ní kọ́kọ́ ló ní kẹ́ pín àwọn ọmọ yìbò tán ní àwọn fẹ́ pín wọn ò pín mọ́ sí yìí nà àwọn yìbò wọ́n ti support òbí tiwọn ee madam torí ẹ̀ sọ mi pé ṣé yorùbá nation nìkan ló náà fẹ́ pín àwọn yìbò wọ́n ti support tiwọn yìbò ò pín mọ́ gbogbo sóbò gbogbo flag wọn wọ́n ti wọ́n ti gbé sórí òbí sìn. Si wọ́n ti support tiwọn gbogbo àwọn actress yíbò yẹn gan wọ́n ti support èèyàn tiwọn ìyẹn lẹ máa fi mọ̀ yín pé àwọn yẹn orí wọn ò dàrú orí wọn ò dàrú wọ́n ti sọ pé wọ́n ń jẹ́ kẹ́ mọ̀ pé tẹnitẹni ṣùgbọ́n gbà tẹ́yìn ti wá tẹ́ ẹ máa lẹ́yìn sọ̀rọ̀ ẹ máa mọ̀ọ́kì Tinubu ẹ máa máa sọ̀rọ̀ against Tinubu ẹ máa máa sọ̀rọ̀ ẹ wá ní ẹ kọf àwọn ló ń fọgbọ́n orí ṣe àbáwọn tó rí orí ẹlòmíì ò pé láàrin àwọn tẹ́ ń tẹ́ pè ní speakers yìnyín orí wọn ò pé ẹ̀yin tẹ́ ń fọ́lọ̀ wọn ìkànnì ìkànnì most of you you are haters most of you are haters ẹ ẹ lọ́ọ̀fù wa ẹ ẹ lọ́ọ̀fù wa ara yín lẹ lọ́ọ̀fù ẹ ní nǹkan tẹ́ fẹ́ wá mú bí ibo break bírèkì mọ́ wọn ò gbà bàá fúlàmù ṣùgbọ́n wọ́n fẹ́ gba presidency àbí àwa tán wá fún wa tá à wá rí ticket pẹ̀lú most popular candidate most popular candidate most popular party àkọ́tiwa yẹn lẹ̀ ìyẹn làwa wá eight ẹ̀yin ò ní kankan no election ṣé nínú election tẹ́ ẹ̀ mú wa yẹn àwa máa tẹ̀ sí yín lójú yàmàyàmà àwọn ta lẹ̀ ń bá wípé no election àwọn lẹ̀ ń bá wípé no election awáyé má ṣe rere tó pè mí lánàá ìyẹn pè mí ó ń bá mi san trash ọmọ ẹ sọ fún mi pé most of àwọn èèyàn tí wọ́n tó ń wá sórí platform tó ń tẹ̀ ń rí wọn yẹn most of them tí wọ́n ń sọ pé ẹ dáná sun ẹ mú nàìjíríà ẹ dàlú yẹn rú mo sọ fún yín pé wọ́n léèyàn lé. Yon, lé nǹkan tí mo fẹ́ mú mú. bí mo ṣe wà yìí tá à ń sọ pé ọmọ ọmọ ẹ wà lo òyìnbó náà gbogbo ọmọ mi wà lo òyìnbó ṣé gbogbo family mi ló wà lo òyìnbó I have people that I love mo ní àwọn àbúrò mo ní ìyá mo ní àwọn ẹbí extended families mo ní àwọn ọ̀rẹ́ tí mo love tí mo love gidi tí mi ò fẹ́ kí nǹkan kan rà wọ́n. o ò lè ní èèyàn lé tó mọ̀ pé yes àwọn ẹni tí nǹkan bá ṣe wọ́n wàhálà ni o ò lè ní èèyàn tó love dénúdénú lé kó o máa sọ pé kí wàhálà ṣẹlẹ̀ nàìjíríà tó bá ní youth tó bá ní àwọn ọmọ tó ní àwọn ẹbí o ò ní máa sọ pé èèyàn mọ ẹ̀yin bẹ́ẹ̀ wà ẹ bá wọn fà á ẹni tó bá kú ẹ kàn pretend you don't love us we you don't love us if you love us you will not ẹ lè instigate ẹni wàhálà kan torí ẹ mọ̀ pé téèyàn kan bá kú ẹ̀mí ẹni tó kú yẹn àwọn ẹbí ẹ̀ ló máa sunkún ẹ̀ not you on social media tẹ́ ẹ bá máa ṣe ẹ má love wa ìfẹ́ ojú ìfẹ́ rubbish lè love ìkà ni most of you ìkà ìkà ni most of you. ìkà ni most of you. you come to social media láti wá máa ṣe bí ìtẹ́ ẹ love ẹ love wa most of you ò níṣẹ́ lọ́wọ́ èyí tó ń kọrin nínú yín ò kọrin wọn ò borí ẹ̀ ń ta kò ta orin ẹ̀ ò tà létí aráyé kò lè wọn ò lè pé lólórin bìbà orin ẹ̀ ò tà orin orí social media wọn bá kọrin fún lórí social media ẹ ti dáwó díẹ̀ díẹ̀ fún wọn elébi oníṣẹ́ oníyà ẹni tẹ́bi ń pa ni wọ́n àwọn àfáàrin yín kọ́ ẹ dáwó fún wọn torí wọ́n ti mọ̀ pé àárín yín ẹ wọ́n á rí owó ebi wọ́n á gbowó lọ́wọ́ yín kò síṣẹ́ lọ́wọ́ wọn àwọn èyí tó ń jókòó mi tó ń ṣe wọn ò níṣẹ́ lọ́wọ́ they are not working tó bá níṣẹ́ wọn ò ní máa jókòó kó máa máa gbowó owó owó kà kó máa parọ́ fún yín wọn bàbá àti sódèjì ó lọ láì lélu ó sá ó náà ń léwu ẹ̀yin kan òpó olùkọ́ adáwó fúnra àwọn kan dẹ̀ ń bá yín kólé ètò owó láti lè fi bọ́ a wọ́n fi owó ẹ ẹ ẹ fi gbogbo láìfún yín búra pé nínú àwọn nǹkan tẹ̀ ń ṣe yẹn kọlẹ̀ tí ń jẹun ẹ wá sórí níbí báyìí ẹ wá sórí social media kẹ wá fi èpè ńlá le pé tó bá jẹ́ láti gbà tẹ̀yìn tí ń ṣe yìí o gbogbo tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ̀yìn bá fi owó kan tẹ̀yìn ṣe ìṣe o kó kó bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ wá ṣẹ́ ìpè tẹ ẹ wá accountability you come on social media to come and ask for money owó tẹ ó lè níyìn sẹ ó lè àwa máa dìbò ẹ lè ní káwa máa dìbò àṣẹ ní dìbò who pọn monkey bá mi gbé spíkà mi yẹn kí n wá play kẹ ẹ gbóhùn idiot ó pè mí it was late kí n tó máa ní ah get record voice woman mo wá bring it back mo mọ̀ mọ̀ bring it back she was telling me ẹ hey, wo madam madam bó tẹ ṣe pè mí yẹn ẹ jẹ́ kọ́kọ́ sọ máa ẹ̀sọ́ tó kọ́kọ́ sọ fún mi ẹ ló madam ṣé stop ṣe bẹ́ẹ̀ nìyẹn ṣé mo ní bẹ́ẹ̀ ni mo bá ṣáàkì ṣe wà òkè ló bá ní ẹ nǹkan tó ń fẹ́ sọ fún yín ẹ wo ẹ bá fi tọ́ ní ọmọ ológo lẹ̀ o ẹ fi tẹ́ná ọmọ ológo lẹ̀ mo àwọn èèyàn kúkú wà nígbà mo ní kí lẹ mì mo ní kí lẹ mì ṣé mo di mo di ẹni tó ń jẹ́ tẹ́ná ológo ṣé mo dì mú ni ṣé mi mi dì mú mi kí lẹ sọ pé kí ni mo ṣe fún un ah, kí ni mo ṣe fún un ló ní ẹ ṣáà bá òun fi sílẹ̀ because bó bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní máa ṣe kíní sọ́mọ yẹn bó kíní kan tẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣe mo ní madam èmi ò ń dá sọ̀rọ̀ tẹ́lẹ̀ lẹ́yìn tí máa sọ tèmi mi ò bá yín gbogbo ìtẹ́ ìṣe ò kàn mí. Third. you understand mélòó ni mélòó ni mélòó ni custom director mélòó ni nnpc director gbẹnu ẹ̀sán ìgbà tí nàìjíríà ti ń ṣe nǹkan kúrò níbí ó lè ní àwọn náà ń jà àwọn náà ń jà nígbà ayé tinubu bàbá bàbá ọbásanjọ́ yorùbá ló kó síbẹ̀ jù yorùbá ló kó síbẹ̀ jù tí tinubu bá wọn bá wọn bẹ yorùbá ló máa pọ̀ jù bẹ́ẹ̀ kẹgbẹ́nu dákẹ́ ẹni tí buhari bá mọ̀ ló máa lò ẹ bá jà jù bẹ́ẹ̀ lọ. máa kan Ma play òun máa play voice ma yẹn fún mi mọ̀ bóyá kinní yẹn mi mo mo mo post ẹ̀ lórí ọba ní Elizabeth máa yẹn ó jẹ́ ká mọ gbogbo nǹkan tí nígbà ayé Jonathan Jonathan ṣe ìjọba ṣe bọ́ńdà Biafra náà làwọn lè kà sí ó ka gbogbo àwọn tó yẹ kó ṣe ìjọba àwọn tó yẹ kó ṣe constitution wa gan gbogbo àwọn tó yẹ kó ṣe nǹkan tó dáa fún wa nùlù tó wá láti ọ̀dọ̀ wọn ó ní kí ni wọ́n ṣe. The man was ó ní kí ni wọ́n ṣe. ó bẹ̀rẹ̀ sí kàlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹyọ ẹyọ ká nìyẹn o. tó wà ní in fact pẹ̀lú post wọn tó wà ní vibrant tó mú vibrant post in Nigeria ó ní kí náà ṣe wọn wọn embezzle everything Stella Odua tó ṣe minister of aviation gbà tí woman ṣe minister of aviation kí ni woman ṣe ní Nàìjíríà abẹ́rò kan ọ̀rọ̀ woman yẹn ẹ̀rọ kan àwọn ọmọ Nàìjíríà wọn ti gbàgbé ìjọba ẹ̀ ti gbàgbé ó máa ọ̀rọ̀ ẹ̀ owó máa sún Nigeria doesn't roll the way you think They are rolling Nigeria doesn't roll bẹ́ẹ̀ ṣe ń roll wọ́n á máa bẹ́ẹ̀ tọ́jú ìyẹn sínú kúlà rẹ̀ èyí wá dé ẹ̀ ń ṣe yorùbá ní ṣe nànànànà ó lè ní gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo nànànà wọn bàbá kò yẹ kẹ́ ẹ̀ grant ní interview yìí bó bá jẹ́ mi nìyí tèmi bá wà náà tó jẹ́ adviser yín I will tell you you don't need to you don't need to grant that such interview kẹsẹ pé ẹ máa gbà bọ ẹ̀yin ò tí ì mọ̀ gbà wọ́n wá nígbà tẹ́ wá sọ yẹn ẹ bá dé mọ́bẹ̀ ẹ bá má sọ yìí pé wọ́n ní kẹ́ lọ kọ lẹ́tà sí ìjọba nàìjíríà ṣùgbọ́n bó ṣe yẹ kó rí gangan náà nìyẹn ẹ̀yin tẹ́ bá lọ mọ ẹ lọ mọ ẹ lọ gbọ́rọ̀ bàbá yẹn dáadáa o go and listen to it very well tẹ́ bá listen tó wà lórí BBC Yorùbá ibi tí wọ́n ti interview bàbá Akíntóyè ó wà ń bẹ̀ go and listen to that interview very well kó o lọ ro nọmba six ẹbẹ lọ tó interview yẹn má lọ ka àwọn kọ́mẹ̀ntì sọnù táwọn èèyàn ń kọ o àwọn tó ń hèlì bàbá yẹn ó yẹ káwọn ṣe wàá lọ ṣó yẹ kó jẹ́ pé wọ́n ṣe kán lọ kọ lẹ́tà sìn àwọn nǹkan tó yẹ kán ṣe ṣáájú wọ́n wá ń ṣe níbẹ̀ ṣe mọ̀ pàwọn èmi sọ fún yín pé irọ́ náà pa fún yín mú musa yìí láti lè máa fi rí ìpòwó lọ́wọ́ yìí àwọn bàbá àwọn wà nílùú òkèèrè bá ń sìn ẹ̀yin kan ẹ máa dówó oúnjẹ bàbá o kan tẹ́ ń oúnjẹ bàbá tẹ́ ẹ dáwó fáwọn ìyá yín àwọn ẹbí yín wà nílé ń bí tẹ́ ẹ sunkún lé lórí but you don't help them you don't empower them lórí kínní nation nation gẹ́nì nation ẹ̀yin àgàtú nation lórí gẹ́nṣọ̀n yìí tẹ̀ ń ṣe èèyàn mélòó lẹ empower Nigeria. you have never empowered anybody a máa rí a lot of people wọ́n máa Nigeria. nàìjíríà wọ́n máa wá lé wọ́n máa wá fáwọn èèyàn ní nǹkan ẹni máa fún wọn láṣọ àwọn kan tiẹ̀ fi platform wọn nìkan lórí platform ní nàìjíríà wọ́n fi platform wọn nìkan wọ́n fi ṣe wọ́n fi ṣe charity wọ́n fáwọn èèyàn ní nǹkan bọ̀ ẹ̀yin ò ṣèpẹ́ rí ẹ máa dáwó sápò yìí ni níbo lówó tẹ̀ ń dá sí yẹn wà ẹ ẹ kàn ń parọ́ ni ìkan wà ń bẹ orí ẹ̀ gidigbo láàrin yín báyìí ìyẹn ṣọ́ọ̀ṣì lórí sí wọn ò dé ní ẹ̀ pásítọ̀ tàbí kán lè kú òun rìdìí ó máa máa àtáàkì pásítọ̀ ni àpáàtì bàbá rìdíìmù bàbá débò bàbá débò lóye ó ò lè jẹ́ rìdíìmù pásítọ̀ wọn ò fún ẹ gbogbo yín ẹ sá sábẹ́ Àgàtú nation ẹ fi ń ja pásínà ìjà yín pẹ̀lú àwọn èèyàn tẹ́ fẹ́ bá jà ní. wọ́n ta lè ń bá wí. ẹni tí wọ́n bá gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀ tí lídà àdúgbò ẹ̀ gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó fi Tinubu parọ́ ẹ lọ́ọ́ máa bá àwọn lídà àwọn lídà àdúgbò yìí ni kẹ́ máa bá fà ọ́ torí Tinubu ò mọ gbogbo nǹkan tó ń ṣe mọ́sọ̀fì àwọn pa gan gbà mí gan wọn ní gẹ́kẹ́ rí ẹ lè rí ẹ̀yin Tinubu tẹ̀ ń ṣe yánmayànmayàn ẹ gbàgbé òṣì ẹ̀yin Tinubu Tinubu ò rán èèyàn iṣẹ́ àwọn tó súnmọ́ bàbá àwọn ni most àwọn àwọn ni most problem ayé àwọn tẹ́ ẹ ń ṣe political rivals àwọn rivals ẹjọ́ ń ṣe rivals tó jẹ́ pé wọ́n ti fi Tinubu parọ́ àwọn ẹnikẹ́ lọ bá bàbá yìí ò ṣẹ̀yàn alákọ̀ọ́bí ò you understand tó bá dẹ̀ wá rí i pé alákànbí ṣe bàbá ẹ̀ alákànbí ṣe ìwọ ó fẹ́ gbẹ̀sán lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ sọ fún ẹ ọwọ́ bàbá ẹ̀ gan ò torí bàbá ẹ̀ gan ò lè dá ìjà yẹn yà you understand bàbá ẹ̀ gan ò lè dá ìjà yẹn jà ìwọ ọmọ ò lè dá jà you understand. nobody call you here wọn ní wáyé wá pòfo àwọn ọmọ Tinubu délé. ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ fún wa Yorùbá nation ànànà bàbá yìí ti wá ẹ lọ gbọ́ o bàbá yìí ti wá lánàá yẹn ó ti wá disgrace yẹn wọ́n ti sọ fún yẹn ní bó ṣe yẹ kó rí nìyẹn ẹ̀yin speakers ẹ tiẹ̀ máa ń bọ̀ sátẹ́mánẹ́ ti gbàjọba wọn lẹ́nìkan wá declare páwọn ti gbàjọba àwọn ti gbà báyìí o ò ṣe wá lẹ́kọ̀ọ́ wá tẹ̀ wá control àgbọ̀tìkù rẹ̀ àfẹ́ lu ẹ̀ pa ẹni tó fún ẹ ní priority lórí wa wá ságbọ́tìkúyọ̀ tó gba tó ní kí o gbà lọ́wọ́ Johnson Babátúndé Johnson ṣáàmà Agége local government ṣáàmà ló àwọn làwọn wà lábẹ́ mi báyìí ẹni tó sọ fún ẹ pé Babátúndé Johnson o àti ilé kò ń ṣàmà local government tó níwọ ni aláṣẹ afẹ́ ìlú ẹ̀pà mo tún wá sún orí ilé mo tún sún Agége local government tó sọ fún mi pé gúnjọ bí mọ́níbẹ́ni kò kú bọ́ba kan kú kábọ̀sọ̀ tí kò ní kú ó máa pẹ́ láyé kó wá ní afẹ́ ìlú ìpa àwa láwọn olórí ń bí àbèrè olórí lọ́wọ́ yìí ẹ lè wọlé if Nigeria is not working tí ò wọ́ọ̀kì fún ẹ tí ò wọ́ọ̀kì fáwọn kan ṣé UK work, wọ́ọ̀kì America ń wọ́ọ̀kì gbogbo ìlú tó kù accepted Ah, ìjìyàn àwọn ìlú tó wọ́ọ̀kì yẹn àwọn ọmọ ìlú wọn wọn ò fẹnu bàjẹ́ wọn ò ní kílù yẹn kó ṣubú wọn ò ní kílù yẹn kó fọ́ tí àwọn ọmọ yẹn àwọn ọmọ ìlú yẹn tó bá ti fọ́ ìlú wọn ẹ̀yin ò ní ríbi sá sí àwọn ò ní gbà kẹ́ fọ́ lùlù wa nàìjíríà yóò ní fọ́ kò ní bàjẹ́ lójú tiwa àwa máa pè ó máa dáa ọlọ́run dẹ̀ máa fún wa ní àwọn ìjọba àwọn èèyàn gidi síbẹ̀ wọ́n ti sọ fún yín pé ẹ lọ gba PVC yín kẹ wá fi dìbò àdìmú ẹni bá fẹ́ kí náà òun fẹ́ o yóò tún ni mo fẹ́ o dìbò tiẹ̀ ń jọ yẹn ìbò tiẹ̀ ti fún yùtù ẹ̀ ìbò tiẹ̀ haúsá mo dì fún ìbò tiẹ̀ kínní mo dì fún ìbò tiẹ̀ ghana ni mo dì fún ọmọ ẹni tó bá wẹ̀ ibi tó bá wẹ̀ ló lè tẹ̀ kínní ẹ̀ sẹ́wádìí ẹ̀wọ̀n ó lè dìjọ́ ẹ̀ kó o káńsù gbogbo ẹ̀ kó o ló dìbò ìwọ ló ní pírọ́blẹ̀mù ẹ̀ ṣùgbọ́n wọ̀nba ìta àbá kà á máa ìwọ̀nba ìta àbá tá àbá dì á máa kà irú èmi ń sìn Ahmed Tinubu ni pírẹ́sidẹ́ǹtì mo dẹ̀ máa dìbò fún máa mo dẹ̀ ní influence lórí over three hundred and twenty tó jẹ́ ọba ńlá family the same word, tí mo wà ní the same unit mi ni tá a fẹ́ dìbò fún Tinubu jọyìn ìwọ ni kò lọ káwọn àwọn family ẹ̀ jọ àwọn èèyàn ẹ̀ jọ kó wọn jọ tó ní àṣẹ lórí wọn at least àwọn àbúrò mi ń sìn àwọn ọmọ ìyá mi àwọn ọmọ bàbá mi àwọn àwọn mo sì ní bí mo sì náwọn àbúrò extended family wọ́n dẹ̀ bímọ mo ní ìtò lọ́kọ mo ní ìtò níyàwó mo ní family dáadáa tí wọn ò sí ibi tí mo wà yẹn ibi tí mọ́mì mi wà ilé ibi mọ́mì mi fúnra rẹ̀ pẹ̀lú àwọn tó jọ ń gbé pẹ̀lú àwọn tó yí ká at for my mom alone she can boast of twelve people lára ǹdẹ̀ same thing gbọ́n ọmọ ní family tèmi lásán àwọn tó yí èmi ká confam ní àwa máa dìbò Tinubu la dẹ̀ lónìbò wa so ìwọ náà kó àwọn tiẹ̀ jọ at least bá gbogbo àwọn tó yí mi káńsì kan ní family tó jẹ́ blood mi gangan Nàìjíríà mo fọlọ́n búra a máa dìbò over five hundred fún Tinubu ìwọ ni kó o pé ti family ẹ ìwọ ni kó o pé family ẹ kó kàn mí o wàá lè wàá sọ fún mi ìwọ tó sọ fún mi pé o ò lé èèyàn lé o ò lẹ́bí Nàìjíríà so ìjà kílẹ̀ wá ń jà fún wa ìjà wo lẹ̀ ń jà fún wa ìwọ tó lẹ̀ bí nàìjíríà ìjà wa òun ló wá ń jà fún ẹ àwọn òun ló ń jà fún ẹ wá gbọ́rọ̀ tí òpònú yẹn ń sọ fún mi kẹ́ ẹ máa lísìn mo kó bo wèrè mo fún mo kó bo gidi ta ló ń bá wí ta ló ń bá wí mo kó bo mi ìjọba lẹ̀ mo kó bo gidi mi ò tètè rìkọ́ọ̀dù ẹ̀yẹn ó dùn mí o but mo dẹ̀ mọ̀ pé wọ́n máa ní voice mi lọ́wọ́ lọ fáwọn ọmọ ẹ̀yẹn àwọn tẹ́ ìjọ ń ṣẹgbẹ́ kẹ́ ẹ̀ lọ play ẹ̀ lórí platform mi àbò ń ṣí èmi wà náà tẹ́ ẹ fẹ́ ṣe kí. ti ní nàìjíríà mo ń gbọ́ yín. wíìkì tẹ̀lé ti jẹ́ ẹ̀ ṣùgbọ́n wọ́n wá sí greek ni mo ti train ọba university ti train mm, hospital uh-huh. tó fi yẹ yín mm. mo dẹ̀ ti train liver brothers mm. for three fourteen years mo ti kúrò ní twenty three years ago um, ṣùgbọ́n ìbànújẹ́ ló jẹ́ fún mi pé mo kàwé lọ́fẹ̀ẹ́ láì tàn kọ́bọ̀ fẹ́ fún àwọn ọmọ táwa ń bí nísìn àwa wà nílùú òyìnbó hmm. nísìn àwọn ọmọ wa ń fẹ́ amẹ́ríkà àní káwọn ọmọ wa wálé tí wọ́n sọ fún ọmọ ọkùnrin tó wá fẹ́ ọmọ yín nàìjíríà á ní pẹ̀lú gbogbo ẹjọ́ tó ń lò lórí social media gbogbo àtàwọn ìyá ọ̀hún yẹn kí ló fẹ́ fi rí àwọn ọmọ gbogbo ẹjọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ó kú òǹlé twenty three years ago ó ń dòun kó ń kàwé ọ̀fẹ́ àwọn táwọn àwọn ọmọ táwọn fi sílẹ̀ ló gba àwọn ọmọ àwọn àwọn ọmọ ẹ̀bọ́n ṣe ń ṣe àwọn ọmọ àwọn ń lo òyìnbó ó máa ń dùn òun tọ́wọ́n bá ní kí wọ́n á mú yàwó nàìjíríà tọ́wọ́n máa ní àwọn ọmọ yẹn àwọn ìyá wọn bọ́n ṣe ń ṣe bí ìpè mi ò gbòòrú ẹ̀ rí. àwọn ìyá wọn ta ni àwọn wo ni àwọn wo ló ń bẹ̀ yín àwọn wo ẹ in fact ẹ sọ́ra yín di nǹkan ọmọ ọ ń bẹ̀ yín ṣé ń gbọ́ okú twenty three years ago ó máa ń dun àwọn táwọn bá ní káwọn ọmọ wa mú yàwó yín ni ta ló ń fi ọ ta ló ń bẹ àwọn ọmọ yín kó wá fẹ́ wọn bí ẹ wá wá ọmọ youth ọmọ kéékèèké tó wà nàìjíríà tó ń ní iṣẹ́ gidi lọ́wọ́ ọ máa ra àwọn ọmọ yín pa jẹ ẹ̀yin mi sọ ẹ̀yin olóríire èèyàn tó wà nílùú ègbò ṣe mọ̀ pé ẹ̀yin kan wà nílùú ègbò ẹ̀ tó jẹ́ pé alálùbáríkà èèyàn ni àtàwọn ọmọ tó tara jáde mo jẹ́ kó mọ̀ ẹ́ pé ohun tó ń sọ jáde lẹ́nu àwọn ọmọ ẹ̀ ni. I have several times mo ti sọ àwọn ọmọ mi àwọn ọmọ tèmi bí a nínú yàrá wọn ní Nigerian flags ṣé mi ò fún wọn jẹ́ òkú ọmọ ìkan bá mi sọ̀rọ̀ mo ní ṣé ẹ̀rọ kan sọ pé Nigerian flag ló àná ọmọ nílé ọmọ mi ṣé àgbàlagbà ń wà mo ní òkè bá mi gbé fóònù lọ fàbúrò ẹ̀ ọ gbé fóònù fàbúrò ẹ̀ go and show go and show them your room Nigerian flag wà ń bẹ̀ we are Nigeria àwọn òkè ṣe ọmọ atoko wa balẹ̀ jẹ́ àdẹ̀ ń ṣe ọmọ adékòdè rẹ̀ ohun tó bá sọ fáwọn ọmọ ẹ̀ náà ọmọ ẹ̀ máa gbọ́ bó ṣe ń ròyìn nàìjíríà bitterness pẹ̀lú àwọn ọmọ ẹ̀ níbi tẹ́ ẹjọ́ jókòó ìròyìn ìbànújẹ́ lẹ̀ ń gbọ́ lójoojúmọ́ what do you expect? what do you expect? kí lẹ fẹ́ káwọn ọmọ yẹn sọ nǹkan tẹ́ bá sọ létí àwọn ọmọ ìlú òyìnbó iná máa gbọ́ náà ojoojúmọ́ ló ń lé bẹ́ẹ̀ ní nàìjíríà bàjẹ́ létí àwọn ọmọ yẹn ọmọ yẹn ti sọ fún yín náà because you don't talk good about your country that's your country tó lọ yẹn ibi tó lọ yẹn ni kó lọ máa ẹ máa listen sí woman tí ò léèyàn nú ẹbí kò léèyàn ọmọ nàìjíríà. ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ọmọ ẹ ní sùúrù ẹ ní sùúrù màdájá sọlẹ ọkànkan bí ọmọ yín bẹ́ẹ̀ ṣe gbé nàìjíríà lójú ọmọ yín nìyẹn ọmọ mi ò lè àwọn ọmọ tèmi bí wọn ò lè fọmọ lóyìnbó sọ ẹ sọ mí bẹ́ẹ̀ ṣe gbé nàìjíríà ni mo ti ń kọ ọmọ mi ò fẹ́ ọmọ lóyìnbó. madam fíwù ní ibi tí nàìjíríà kọjú sẹ́yìn wọn ló kọ ìtẹ́lómìí ṣé o mọ ọtá ìjọ kàwé nínú ìtùnú ọ̀rí ṣe ni àwọn kan wà tẹ̀sí sílé tó ṣì ṣe dáadáa nínú ìtùnú ẹ so kí wá ní náà gbọ́dọ̀ kí ni mathematics of mo rò pé fẹ́ sọ̀rọ̀ mo rò pé fẹ́ sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ sọ̀rọ̀ bí àgbàlagbà ń tẹ́ fẹ́ gbọ́ ni màá dùn sí yìí ó ti gbọ́dọ̀ mọ̀ níta láti sọ fún yín ni pé ẹ ah. jẹ́ kí gbogbo wa kàwé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka mi sọ fún wa dáadáa. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá jù mí lọ ẹ̀ lè bí mi lọ́mọ bẹ́ẹ̀ bá lè fẹ́ ẹ̀yin tẹ́ ìṣe Yorùbá nation yẹn ẹ̀yin sùúrù ẹ̀yin tẹ́ ìṣe Yorùbá nation yẹn báyìí bá bẹ́ẹ̀ fẹ́ràn wa nulẹ̀ ẹ̀ ní sọ̀rọ̀ ègé sí Tinubu. This, this time you want to hide. Ṣé mo jáde sọ Tinubu sí? Oh, Ẹ̀yin lẹ́yìn àti ẹ̀gbọ́n tẹ́ ẹ sọ fún mi. Ẹ ní kí n jọ kí n fi tẹ́ni ológo lẹ̀. N gbé ìkọ́tẹ́ sọ fún mi nìyẹn. Ṣé ìkọ́tẹ́ kọ́ sọ nìyẹn? Ṣé ìkọ́tẹ́ kọ́ sọ nìyẹn? Ṣé tẹ́ni ológo àti Tinubu jẹ́ èèyàn kan náà? Wọ́n ń sọ èèyàn kan náà. Àwọn yẹn náà nǹkan ẹ máa gbọ́ ọ̀rọ̀ ló kómokómoro wa o. Bí mo ṣe wà yìí, ẹ lè máa sọ̀rọ̀ against Tinubu anybody bá ti sọ̀rọ̀ against Tinubu abẹ́ ìsọ̀rọ̀ against ya. òun tó fà á ní ìyẹn ṣẹ́bí èèyàn kan lọ ní sùúrù nǹkan tá à ń sọ yẹn ọ̀rọ̀ tẹ́nu ológo lẹ mú wọlé o ẹni kí n jọ kí n bá fi tẹ́nu ológo lẹ̀. wọ́n gbà tẹ́wọ́ wọn mú káàkiri yẹn ṣé kí ló wá tún wá fa ọ̀rọ̀ tó wá mú Tinubu mọ́ ọ̀rọ̀ lẹ̀ tó wá tún wá mọ́ ọ̀rọ̀ gbàtẹ́ wà nílùú. ẹni rẹ mú Tinubu ṣé Tinubu ṣé Tinubu náà ṣé Tinubu ṣé gbà tí ẹ̀yin wà lùtù yẹn ṣé Tinubu ló. mi ò dárúkọ Tinubu kí lẹ ó ti yẹ kí lẹ ti pàtó òwúrọ̀ ọ̀rọ̀ Nàìjíríà ọ̀rọ̀ Nàìjíríà tẹ́wọ́ ló ti train. ok mo ní kí ni mo ti train. tó ti yẹ yín èmi nígbà táwọn kúrò Nàìjíríà àwọn òṣèlú mọ̀ pé Nàìjíríà máa rí bó ṣe rí. báwo ló ṣe rí. tó ti yẹ yín àwa ń gbé báwo ló ṣe rí hmm. nítorí pé ìtì jẹ breakfast fún ọtí kidnap ọmọ yìí ọjọ kidnap ọmọ yìí oníwọ̀n kidnap madam madam madam ṣẹ́rí ìtẹ̀sọ yẹn pé nítorí wọn kidnap eh. ọmọ mi yẹn ń tẹ́ ẹ̀ gbọ́ ṣẹ́rí woman ó ti bá mi mo mọ̀ọ́mọ̀ tún rí van mo mọ̀ọ́mọ̀ gbé sẹ́yìn tẹ́ bá ibú ṣe ń bá mi sọ̀rọ̀ mo wá ní ah, irú àwọn obìnrin kí irú kí lélẹ̀ mo wá mọ̀ọ́mọ̀ tẹ̀ rìkọ́ọ̀dì mo wá mọ̀mọ́ torí gbé padà ṣé ẹ gbọ́ ọ̀tọ̀ ni tó bá mi tó gbé gbé wọlé fún mi o màdá yẹn báwa fi tẹnu ọmọ ológo lẹ o because program yìí tí mo wò bẹ́ẹ̀ ṣe mo ní kí ni kí la ṣe bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìgbà tóun ti nàìjíríà lòun ti kàwé kíní ìgbà tóun kàwé ẹ bílù ṣe rí nsìn bí kíní ẹni tó kò twenty three years ago twenty three years ago gbogbo ọ̀nà lùtù yẹn gbogbo àwọn ọ̀nà nǹkan tó ti ṣe ń bẹ̀ kò rí nǹkan tó ṣe ń bẹ̀ ìbàjẹ́ bẹ̀ lórí rí láyé ẹ̀ o àwọn náà ń gbé ìbàjẹ́ kiri ẹ máa gbọ́rọ̀ woman ẹ fẹ́ lẹ tọrọ yẹn ó ní torí ọ̀n kidnap. òun tẹ̀yìn fẹ́ òun lẹ tọrọ yẹn. ẹ ẹ òun tẹ̀yìn fẹ́ ọkọ̀ ní dídán wọ́n kidnap àwọn èèyàn yìí torí nǹkan tẹ̀ fẹ́ nàìjíríà ló ń ṣe fún yín. Ah, ọmọ ọmọ mi torí pé kí ni èmi ò gbàdúrà ìbànújẹ́ nínú ìlú yìí rí torí wọn èyí tẹ́ ìtọ́ yẹn ẹ bá fi gbọ́dọ̀ tó ṣe é bá ṣe gbé wá ni mo ṣe máa fún yín àwọn ẹbí yìí tó kidnap ó ti di dandan kọ́ gbé wọn náà ó ti di dandan kọ́ kidnap wọn náà wọ́n wọ́n láti wá láti amẹ́ríkà owó ńlábí wá láti amẹ́ríkà ó wá sí engineering farming. kò sẹ́yìn tó rọ ní owó lábí sẹ́yìn ro. owó làbí wá láti amẹ́ríkà wá sí engineering farming. ṣé rí àwọn arábí by the time you give them chance to talk to you wọ́n á máa sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ìwọ ló rán àwọn èèyàn kan ṣẹ́ ìwọ ló mọ̀ ń pa ẹ̀ ìwọ ló bá wọn ṣe é ìwọ ló ẹ understand ìwé ìṣèjẹ́ pé most of nǹkan tó ń ṣẹlẹ̀ generally nílùú yìí ó ní pé àwọn tó súnmọ́ wa gangan ni ogun ayé wa gan àìmọye àwọn tí wọ́n ti mú tó ti mú tó jẹ́ pé wọ́n á ní ẹlòmíì òṣìṣẹ́ ẹ̀ ni ẹlòmíì kíní ẹ̀ ni ẹlòmíì ẹ̀ ẹbí ẹ̀ ni every lóríṣiríṣi là ń rí everyday tá à ń rí oríṣiríṣi à ń gbọ́ news oríṣiríṣi àwọn ọmọ ìlú tó máa wọnú ìlú tó máa lọ máa ṣèkà fáwọn ọmọ aráàlú àwọn tó súnmọ́ wọn tó mọ ìwọlé ìwọ̀de wọn náà ṣe. that is why I find it difficult láti lè jẹ́ ká àwọn èèyàn ń wọnú ilé mi anyhow sunday àwọn tó súnmọ́ mi mọ̀ mi sunday for you to see me tí n bá fi lọ lẹ́yìn pé mo lọ sí church mi ò ń gbàlejò mi ò kí ń kóyàn mọ́ra mi ò ń ṣe yàlàyàlà káàkiri bọ ẹlòmíín nu yín tó jẹ́ pé ẹlòmíín nu yín tó jẹ́ pé tó bá lọ sílùú wọn ó lọ sílùú ẹ̀ ó débẹ̀ ó ń ṣe flafla owó lójú àwọn èèyàn ó délùú òyìnbó láti ìlú òyìnbó ẹlòmíì bá dé láti ìlú òyìnbó báyìí á máa sọ̀rọ̀ fún àwọn èèyàn ẹlòmíì ò tó nǹkan tó jẹ́ á dẹ̀ máa ṣe bí ìgbà tó jù bẹ́ẹ̀ lọ. ẹlòmíì máa wà ní ibì kan àwọn èèyàn ẹ tó yẹ kó help you will fail to help them wọ́n wá délé àwọn ló máa máa ránṣẹ́ àwọn ló ń ránṣẹ́ ránṣẹ́ ránṣẹ́ ránṣẹ́ ránṣẹ́ ránṣẹ́ òórùn àwọn èèyàn yẹn ń ṣẹ́ wọn benefit lára ẹ̀ ẹlòmíì àti promise pé òun máa fẹ́ nìkan ní nǹkan kan wo dẹ̀ máa bó ìsowó lójú ẹ̀ most of you lẹ́ ń fi ẹnu ṣera yín léṣe you don't say what you don't have You don't talk what you don't have. Tẹ́ ẹ bá délé ẹ ẹ sọ̀rọ̀ ẹ ṣe bí ìgbà tó jẹ́ pé ẹ pretend bí ìgbà tó jẹ́ pé o jẹun bí ẹni tí ò jẹun ni. Ẹlòmínú yín tó manage tó gba tó jẹ́ pé ó gba lóònù jọ tó fi wá Nàìjíríà ni tó bá débi á máa ṣe bí ìgbà tó jẹ́ pé òun ló ń control gbogbo nǹkan tó wà lọ́hùn yìí. say what this woman was telling me mo kàn wò pé kí ló ń ṣe lè mo kó fún wèrè jọpọ wá yẹn ṣe fẹ́ gbọ́pọ̀ náwọn ẹbí ẹ̀ náà kí ló kàn wá sí báwọn ẹbí yín náà fi yín bọ̀ rẹ̀ ẹ rí báyìí ṣe ń sọ̀rọ̀ yìí ni ẹ̀yin ò lè má sọ̀rọ̀ báyìí àwọn gbogbo àwọn èèyàn yín ti kó wá sáà ẹ láwọn èèyàn lè àwọn èèyàn yín tẹ nínú bẹ́ẹ̀ ṣe ń fojú wọn wọ́n ń mo ní ẹ láwọn èèyàn lé olóhùn ò lé o ò léèyàn lé ẹ mọ̀ pé wọ́n sọ fún yín pé most of these people they have nothing to lose here in Nigeria tẹ bá lọ wò wọn ìyá wọn ò sí ní Nàìjíríà bàbá wọn ò sí ní Nàìjíríà àwọn ẹbí wọn ò sí ní Nàìjíríà and wọ́n desperate gan because wọ́n ti mọ̀ pé ibi táwọn wà yà wọ́n safe whatever happens to you ẹ̀yin tẹ̀ wá nílẹ̀ ní problem yín but wọ́n máa wọ́n máa ran yín iṣẹ́ wọ́n máa tì yín pé ó yẹ ṣe ó yẹ ṣe eh, kíní kan that is how they do. Ono Sayesuke Oshinaike, when I just came back from Nigeria, things was calm in my area. Ẹ wo bọ̀bọ̀ tó wà ní Poland ni bọ̀bọ̀ yẹn wà tó ní àwọn ọmọ ọmọ kéékèèké tí wọ́n máa ń tí wọ́n máa ń sọ Yorùbá yẹn Yorùbá pikin Yorùbá pikin pẹ́ńlé Yorùbá pikin ó pẹ́ńlé. o dẹ̀ máa ń lọ ògbóró ó máa kó àwọn ọmọ ẹ̀ wọ́n máa rìn kiri wọ́n máa ṣe fídíò wọ́n á tún ṣe live. wọ́n á tún ṣe live. gbogbo ẹbí pápá rẹ̀ ti wá kó ajẹ́pẹ́ ẹ̀ níran. ṣùgbọ́n oh. ẹ níran ẹ ní rúùtù. torí gbà tẹ ẹyin kan wà tẹ́lẹ̀ tí kò mí ẹ máa jẹ ẹ jẹ ẹbí bí mo ṣe wà ní ilé kó ràn mí dé lu òyìnbó tán àwọn fámìlì mi fọ ìdílé ìyá ìdílé bàbá. ẹ lẹ́bí nìyẹn torí ẹ̀rọ ṣe sọ fún ipa association of ẹ̀yin tẹ́lẹ̀ tí kóra yín jọ ẹ má jà fún wa mọ́ wá kó sì kúrò sí. ẹ jẹ́ àgbàdua ẹ fàdúrà lẹ́yìn bàbá ngbà bá mi dẹ́ ẹni lóhùn. ẹ wẹ́n tó ṣe Yorùbá pìkì yẹn àwọn ọmọ yẹn ṣé wọ́n kidnap wọn bó ṣe jẹ́ inú ṣá tó jẹ́ inú kinní ganan wà wọ́n ń lọ ṣe ẹ̀rọ ọlọ́pàá lẹ́yìn wọn ọlọ́run má fi wá lé ọ̀tá lọ́wọ́ má fi wá lé ẹbí burúkú lọ́wọ́ má fi wá lé èèyàn burúkú lọ́wọ́ àwọn ẹni tó ń ṣọ́ wa tá àṣọ ẹ má fi wá lé wọn lọ́wọ́ ẹni yẹn wálé kó tó wálé wọn á pe wọn grandma wọn á sọ̀rọ̀ wọn àwọn aráàlú wọn ò fi wọn ṣòwò wọn ò fi wọn bẹ̀rẹ̀ àwọn èèyàn dì wọ́n mú tí ẹlòmíì bá wá sí ìlú òyìnbó báyìí láti ìlú òyìnbó tó bá wá nàìjíríà yìí tí àwọn ẹbí ẹ̀ bá tẹ̀lé wọn tí mò ń rí wọn bì báyìí oh my god ẹbí máa wù yín lú ẹbí máa wù yín ní. ẹlòmíì tó jẹ́ pé tí èèyàn ẹ̀ bá wá sí ibi ìbàdàn ẹ̀yin lè máa ni wọ́n lára bí mo ṣe wà nílé ojú mi máa ń rí tó máa fi price mi sórí péjì mi ẹlòmíì máa débi bá a sọ pé madam ẹ ẹ alẹ́lòmíì ó máa máa ẹni tó ránṣẹ́ ṣẹ́gun èpè burúkú ló máa gbé iṣẹ́ wájú mi a máa wò ó báyìí ẹni tó ń gbé ẹ ṣépè yọ kíní yẹn kúrò lórí kíní yọ kúrò lórí kíní náà ẹlòmíì Bluetooth mode ẹlòmíì àwọn ẹbí ẹ̀ ń tán ṣe fún òṣè fẹnu sọ àwọn àbúrò mi wálé náà mi mo fọlọ́n bra mi ì sọ pé bóyá àwọn wọ́n ṣe wà yẹn mi ní bóyá nítorí pé àbọ̀kọ mi ká ní àwa ni táwọn ọmọ yẹn bá ti wá we give kí lẹ fẹ́ kí ni ká fún yín wọn ò jẹ́ sọ pé ẹ fámìlì kan even àwọn tó ti àwọn ẹ̀gbọ́n tán bá lé àwọn ẹ̀gbọ́n tán wá bá lé kò sí kan tó ní wọn lára we don't give them any problem tán bá wá wọn wá pé mi àbọ́kọ mi àbáwọn àbúrò mi tó kù àbí ìyá mi. Olha. tẹ́bí mo ti sẹ́ẹ̀dì tó máa dá padà fún ọ ìwọ náà bá ọ sọ̀rọ̀ náà. ten years kan náà máa dá padà o ten years kan náà máa dá padà o mi ò ní kọ́ dá ten years aṣọ tó ń gbé aṣọ yẹn five years five years tó jẹ́ bí blue yẹn náà máa dá padà o ẹ bí blue yẹn dry lace ẹ wò ni mú mo ṣe bí ó wà lórí whatsapp now i send that whatsapp now check my whatsapp now eléyìí náà máa dá padà ṣé eléyìí jẹ́ dry list lójú ten years yẹn wọn ò dá padà blue yẹn náà máa dá padà tó jẹ́ five years èyí tó dẹ̀ gbé fún ọba mistake lánàá kọ́ bá mi dá padà fún ẹni tó ní ọjà ẹ̀. four thousand ṣé ẹlòmíì máa wà nàìjíríà ó máa wá bíi pé ẹ̀yin kan ẹ máa dé ìgbà tẹ́ bá dé nàìjíríà yẹn lẹ máa máa ṣe bí ìgbà tó jẹ́ pé wọ́n á ti mọ̀ kọ́ mọ̀ lóyìnbó ni wọ́n á ti mọ̀ kára lóyìnbó ni ẹ máa ṣe bí ìgbà tẹ́ pẹ̀lẹ́ kó gbèyàn jọ ẹlòmíì gan tẹ̀ máa tún fi àyè kó àwọn èèyàn jọ wọ́n á jókòó ẹ ṣe máa sọ bá a ṣe máa ń jẹ ẹ ìfáà tá a bá fẹ́ lọ jẹun tí wọ́n bá fẹ́ lọ ṣe wọ́n máa fún wa lóúnjẹ tí wọ́n bá fẹ́ lọ ṣe kinní kan nígbà mú gbowó kan gbà kan ten thousand pounds lówó yẹn owó yẹn nàìjíríà ń sìn owó yẹn ò dẹ̀ sí lọ́wọ́ ẹ̀ ó bẹ̀rẹ̀ sí dán ẹnu lójú àwọn èèyàn àwọn tẹ́bí ń pa ó ní four thousand ẹ̀ wá máa ṣe bí ìgbà tó jẹ́ pé ẹ̀yin lẹ gba àwọn tó wà ń lé jọ o ò ní family nàìjíríà o ò léèyàn Nigeria. O tún sọ èmi ò léèyàn lè o léèyàn o dẹ ẹdẹ attack wá bí so definitely ibi tí wọn bá san náà sí kòkan ẹ ẹ wá máa bá ee ó ga o i feel for them talent feel fún ẹ má feel fún wa ẹ jẹ́ ká wá feel fúnra wa ẹ fẹ́ máa kọ́ máa dá búrẹ́dì jọ fún wa bí ẹ fẹ́ dá búrẹ́dì jọ fún wa kò jọ́ sẹ́ni tó kú mo sọ fún ìnàmú náà tó ti kú òun létí pẹ́ wọn ò léèyàn lé ìmí ìyá àti bàbá ẹ̀ ti kú àwọn kan dẹ̀ wà wọ́n dájú jọṣẹ́ lọ wọn ò ní fámìlì kan tó fẹ́ dá lóhùn níbi tí wọ́n gbé dájú jọṣẹ́ dé wọn fámìlì ò jẹ́ pé wọ́n kan gbé kọlẹ̀ wọ́n ń gbé kọ wọn ò ní dá wọn lóhùn ṣáwọn kan wà tó jẹ́ pé àwọn kan wà tó àní àwọn kan tí nǹkan bá ṣẹlẹ̀ lé wọ́n rẹ́dí àti owó ńláńláńlá one fifty two hundred two fifty báyìí máa fi ránṣẹ́ sáwọn tó wà lé nìyẹn tó kú kan bá kú sí àwọn kan wà tẹ́pọ́n máa dá sí àwọn náà ń ṣe é àwọn tán léèyàn lé nìyẹn àwọn kan wà tó yẹ pé ẹ lè pè wọ́n ká ẹ pè wọ́n á sì máa ṣe wọ́n ò ní gbé kọ́ yín ìyá ò bá kú kí bàbá ẹ̀ tún kú tó gbẹ bí ẹ kú kí gbogbo yín kú léra wọn wọn ò mọ yín rí mọ́ ẹ̀yin ò mọ gbogbo àwọn fámìlì tẹ̀yìn ti mọ̀ tó jẹ́ pé ẹ ti mọ̀ wọ́n tí wọn ò ta sí yín wọ́n ti ka bí aráàlú òyìnbó You are talking about my children. My children can. <laughs> Nigeria. Mi mọ nǹkan tó fi especially ìlú bàbá wọn. Ẹ̀yin àdàlù mégún àdàlù mọ́ kínní ẹ̀yin ọmọ ẹ̀yin ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń ṣe ọmọ ẹ̀ ń ṣe ọmọ Nàìjíríà gangan. Most of you are miss. So you will not care. Ẹ kàn ṣe bí ìtẹ̀ láàánú ẹ̀ láàánú wa lójú. You preach hate ní mo post kinní kan lẹ́nu ẹ mọ post kan tó fi mú òyìnbó kan gbà yẹn tó ní pilot ọ̀rọ̀ yà ti tó three years báyìí mo post kinní yẹn lẹ́nu so ẹ̀yin mọ̀ pé nǹkan ẹ mọ̀ pé nǹkan fake news tẹ́ ẹ bá rí bọ́n ṣe wá sábẹ́ kinní mi wọ́n wá sábẹ́ péjì mi ni fake news ni so ẹ̀yin mọ̀ pé old news wà hmm. ẹ mọ̀ pé old news wà so ẹ mọ̀ pé old news wà but ẹ̀yin lè gbé old news ẹ lè play old news ẹ lè play nǹkan tó ti le tó ti pẹ́ kẹfì dàlúrú awi èmi ò jẹ́ sọ̀rọ̀ ìbàjẹ́ sí mi èmi máa ma gbé wá fún yín ní kinní ni. Hmm? ẹ máa gbọ́ eléyìí ní kí aráàlú òyìnbó ṣe fún yín gangan every time aráàlú òyìnbó ọ̀rọ̀ mi bá yín wí ni ọ̀rọ̀ mi bẹ́yìn wí ni ẹ wà ná àwọn tí ò rántí ilé àwọn tó rántí ilé àwọn aráàlú òyìnbó pàdé tèmi àwọn tèmi ni ọ̀rọ̀ tèmi gun yín ni tọ́wọ́ mi bá ti bá yín wí tí n bá sọ̀rọ̀ ń pará lóyìnbó tí n bá sọ̀rọ̀ ń pará lóyìnbó tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn bá yín wí ìwọ ló bá wí iná tó pará lóyìnbó. I was in a church last Sunday every time tó máa ń sọ̀rọ̀ family when a pastor say anything about family tó jẹ́ ọ̀rọ̀ tó le gan i will just see that mama wò báyìí ni because bó wọn tẹ̀ sọ yẹn kò ń ṣe tọkọ mi kò ń ṣe tèmi when you talk anything against any family bóyá bó ṣe máa ma ṣe nu family bàbá ń sọ nǹkan tó bá ń gbá àwọn èèyàn tó ń dùn àwọn èèyàn gan kò it will never be mine it will never be my husband o because kò ń ṣe tèmi kò dẹ̀ ń ṣe tọkọ mi so ìwọ tó bá bá wí ni kó kó máa gbà mọ́ra àwọn aráàlú èbó kí náà ṣe fún ọ bẹ wí ni ṣé wọ́n gbé kọ́ọ̀lù àwọn èèyàn ẹ o gbé kọ́ọ̀lù aráàlú o gbé kọ́ọ̀lù fámìlì ẹ mọ́ ṣó ṣe dáadáa sí wọn mọ́ àwọn aráàlú èbó àwọn aráàlú èbó má kó èèyàn sẹ́yìn ìjà ìwọ nìkan ni kò dájà àgẹ fèsì mi kò bá mi jà kò dẹ̀ lọ platform tó ti ń ṣe pé kò lọ dá mi lóhùn bẹ́ẹ̀ aráàlú èbó ṣe fún yín ó rántí ilé ẹ rántí ilé àwọn fámìlì ò lè súnmọ́ yín náà àìmọye ọmọ ẹbí ẹbí bàbá ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n àbúrò ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bàbá àwọn ẹlòmíì gan tó jẹ́ ọ̀gán náà hẹ̀pù yín tẹ́fídé lóyìnbó tẹ́ ẹ̀ gbé kọ́ wọn mọ́ kò ní dá fẹ́ni sí òní dá fún láàrin yín báwo lẹ ṣe nígbàdúrà kíkú pa wá lójijì àwa aláwọ̀ èèyàn lè fámìlì mi ti pọ̀ jù mélòó mo fẹ́ kó dé lóyìnbó mélòó gbogbo ò lè gbé lóyìnbó ilé la wà tó bá rí mi ní ìsìsì bá dáàrin àwọn fámìlì ọkọ mi ọ̀pọ̀ ẹ máa mi rè the same thing láàrin fámìlì ìyá àti bàbá ẹ̀yin lẹ léèyàn ẹ̀yin lẹ tún lè ṣe ẹ tú àwọn èèyàn ṣáwọn èèyàn tara yín dìde when you fail to do the needful tá a bá ti sọ̀rọ̀ ó máa ka ẹ lára ẹ má dá olóhùn túndé sí ọ sàlámù mo ti béèrè several times kí lẹ fẹ́ fi gba yorùbá nation wá ní haúsá fúlàní ń pa wọn adẹ̀bí yán léèrè mélòó nù ràn yín tán pa ẹ ní rí nǹkan sọ wọ́n pa wọ́n nu oko wọ́n pa àwọn èèyàn wá nu oko wọ́n pa àwọn èèyàn ní ọkọ̀ ní ìsìn ẹ máa máa ṣe máa máa ṣe wọ́n ní wọ́n gbé àlùbọ́sà àwọn kan gbé tòmátì síta mo sọ fún yín if you don't know where you buy your things so ti wọ́n ló máa ra nǹkan tó wọ́n mo ti sọ́yìn lórí pláfọ́ọ̀mù àwọn èèyàn wọ́n ti Èkó lọ síbi ọjà Owódé wọ́n lọ sí àwọn ọjà inú inú inú náà lọ ọ̀nà Yewa side yẹn àwọn nǹkan èlò wọn ọjà ọ̀dàn àwọn nǹkan èlò ó ṣì bù bẹ́ẹ̀ tó bá lè rà tó bá lè kó sínú freezer ó máa bá nǹkan ẹ̀ bẹ̀ a ti sọ fún yín sábà tọ́ṣẹ̀ ẹ̀sẹ̀ kíní èmi ti sọ fún yín rí pé mo sọ bàtà yẹn gan àwọn haúsá ló tẹ̀yìn sọ pé haúsá àwọn yorùbá wa lónìí àwa ti sọ àwọn mo ti sọ tọ̀rọ̀ fún yín lórí platform yìí rí mo ti sọ fún yín rí pé àwọn nǹkan míì tẹ́ ẹ rà lọ́wọ́n tẹ́ ẹ bá fẹ́ àwọn èèyàn bá rà ní ìtòsí mo ní àwọn ọmọ tó wà lórí social media tó jẹ́ pé o fẹ́ pa màálù ó máa gẹ́ ẹ̀tẹ̀ lọ́wọ́ wọn pé kí lorúkọ lady kí ni ló tẹ̀ ń ṣe màálù sẹ́ríkì àrò ó ń ṣe lady náà ṣe ọlọ́wọ́ ṣíbí wọ́n máa pa wọ́n máa pa màálù wọ́n á bẹ pín wọ́n á bẹ ṣe kí lorúkọ o fẹ́ róúnjẹ o fẹ́ ṣe o fẹ́ portion all, sorts of things they do it àwọn ẹlòmíì máa pè mí màdá ẹ bá ara ẹ jà ń bá ọ̀rẹ́ ẹ a bá wọn rà a ìwọ ló mọ nǹkan tó ń rà tó ń ra nǹkan ìwọ ló ní problem ẹ bí mo ṣe wà mí yìí kì í ṣe big woman tí bá fẹ́ ṣe ah, ah. ìnáwó fúnra ara mi ni màá máa rà lẹ́yọ kọ̀ọ̀kan mo máa pa àwọn èso ya ọ̀yọ́ lọ́ba mi ra ta mo lè pé ìwọ wa lọ rà ọ̀yà ata iye báyìí náà ta garawa eh, apẹ̀rẹ̀ iye báyìí ló máa bá mi ò ṣe patiriki nǹkan mi tán because I engage fúnra mi mò ń ṣe direct ni mi ò ń fúnra mi ò ń pera mi ní nǹkan tí mi ò tó. bọ ẹni tó bá fẹ́ ṣe bí olówó máa ṣe bí olówó náà this is four thousand ẹ ẹ ní èèyàn lé ẹ da lérú fún wa ẹ ẹ mi tó jókòó tì mí ó lọ́kọ ó náà ọmọ ọlọ́run má kò ṣe dáadáa níbo mo fẹ́ wọn sí mo ní ìtò ti lọ síbi iṣẹ́ ní ìgbọ́lọ̀ gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ ládùúgbò wọn má má pe ní ọmọ yẹn ń kọ́ ṣọ́ọ̀n ti wà nílé níbo náà wà. tí n bá rí wọn máa pe bàbá wọn àbí ìyá wọn ọmọ ṣẹ́ bá ń gbúrò àwọn ọmọ mi the same thing mo máa pa àwọn tó fọ nìyẹn má má pa àwọn èèyàn kiri ẹ ṣe kínní ṣe ẹ gbúrò wọn. that is how i been doing èmi òun fún family mi ṣeré mo bọ́ sórí social media bíbá nígbà tí wọ́n gbé ọmọ ẹ̀gbọ́n ọkọ mi tó ṣe sójà Musiliu doesn't know ọmọ oh, pé mi kọ́ ni ọmọ mi kọ́ ni direct ọmọ ẹ̀gbọ́n kọ́ mi ni mo dẹ̀ mo pariwo gidi until ìgbà tí Nigerian government fi sílẹ̀ ọmọ ẹ̀wọ̀n dẹ̀ ni wọ́n dismiss ẹ̀kọ́ òṣèlú sójà mo dúró mo pariwo gidi wọ́n dẹ̀ and so and that is how it should be ọmọ mi ọmọ mi ni èmi ò fọ́ àwọn family mi sílẹ̀ some of you doesn't ẹ máa máa leave your family yìí ẹlòmíì lórí fídíò ẹ wọ́n fẹ́ bú mi pa èpè kò kàn mí I don't care you can abuse me mi ò ránṣẹ́ Nigeria is my country àwọn mi bó ṣe wà yẹn wọn ò lè dismiss ẹ kí ló ṣe wọn ò lè dismiss ẹ ìjọba dẹ̀ bá a dá sí wọn ṣe wọn dẹ̀ fọmọ ẹ sílẹ̀ why will I leave my family nígbà tí mo ní family tó pọ̀ òun mo sọ fún yín pé ìjọ̀bò lásán ìjọ̀bò ìbò tó kọjá bíi three hundred and twenty ni wá ọbaala family nìkan adẹ̀tí náà ọmọ mi tó ti ti rẹ́gísà ẹ̀yin lẹ ní kò kàn èmi gbogbo ìtẹ́ ìsẹ̀yìn kò kàn a máa dìbò a ṣe ní dìbò that is our civil right so ìwọ tó léèyàn lé tó sọ fún mi gàdà pé ò léèyàn lé ó lè lọ ó lè ṣe anything nǹkan tó bá wù ẹ́ ó lè ṣépè fún wa ó lè sọ anything ẹ ẹ bóyá bá mi sọ̀rọ̀ fákàtì èmi ò léèyàn lé èmi ò nẹ́ni kankan lé ó léèyàn lé ó dẹ̀ ń jà fún wa kí ló ń jà fún wa fún ó tún wá bá èmi madam ṣé mo di tẹ́ni ọmọ ológo mu mo kàn wá mo ní irọ́ ló pa nǹkan kò ṣe and I still stand by it nǹkan kò ṣe wọ́n fẹ́ fọgbọ́n gbowó ni mo sọ bẹ́ẹ̀ náà ṣé mo fẹ́ fọ ọbọ ẹnu ni kò sí ẹ̀ lè bú mi jù tẹ̀sí èpè lẹ́ máa ṣẹ́ kankan mi four thousand èpè lẹ́ máa ṣẹ́ kankan mi ẹ̀ bá ṣe pé kankan mi four thousand ẹni ó máa bọ́ sí iṣẹ́ yọ̀ nìyẹn ó máa máa ṣe pé òṣì àwọn máa rẹ́rìn-ín òṣì èmi aláyọ̀ lè mi máa máa rẹ́rìn ní kí ló sí mi ní rẹ́rìn àwọn bàbá yín ló náà ń disgrace àwọn náà ń tàn àwọn àwọn bàbá tó mọ̀ pé wọ́n ò ní nǹkan kan wọ́n ò ní nǹkan kan kí náà fẹ́ a ẹ̀rọ̀pá àmàdá àwọn ò jẹ́ sọ̀rọ̀ àṣà sọ̀rọ̀ kí ló ń jẹ́ Yorùbá nation agatu nation ni four thousand. Congratulations ní kẹ́ẹ̀ lọ gbà èyí tó jẹ́ pé ẹ ti sọ fún wa pé ẹni tó bá máa ṣe Yorùbá ẹ ti sọ ẹ fẹ́ fi kinní yẹn ẹ fẹ́ fi dá ìbọ̀rìṣà padà sí Nàìjíríà àwa ti gba Kristi a lè bá ń ṣe ikán yẹn gangan lásán tá a máa gbé àwọn babaláwo tá a máa lu gẹ́gẹ́rẹ́gẹ́gẹ́rẹ́ kinní yẹn gan lásán I dislike it. kí ni nǹkan tó ń sọ kí ló fẹ́ náà. báwo ni woman ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn. mi ṣáà láì gbó wọn tó ṣe fún mi ṣáà sọ mi pé kó má gé aṣọ yẹn o tó bá ti gé aṣọ yẹn one hundred and seventy five thousand lọ́pàá márùn-ún kó má gé aṣọ yẹn o. mo sọ fún ọ pé eléyìí eléyìí wọn ò èwo ló ń sọ fún. eléyìí lọ ní pé. pé kí ni èwo náà ń dá padà. picture tẹ sẹ́ndì. picture èwo náà sẹ́ndì eléyìí lèmi sẹ́ndì sí eléyìí picture yìí. ẹ̀hún náà ni àwọn wá eh. sẹ́ndì ẹ̀ padà pé ṣèbó òun ni. eléyìí eléyìí eléyìí ni mo sẹ́ndì sí eléyìí picture tó send yẹn ó cut eléyìí ni kó o ṣe kó clearly bó ṣe ń ṣe eléyìí. èmi kọ́ mo sẹ́ndì àwọn lọ́sẹ̀. nǹkan tí mo send sí ni kò ṣe nǹkan tó clearly eléyìí blue ṣé orí bó ṣe wà blue yìí kò gbọ́dọ̀ gé kó o dẹ̀ kọ yẹ fún one hundred and seventy five thousand tó bá ti gé ó ti rà á tó bá ti gé ó ti rà á torí mò ń sọ fún mo tún sẹ́ndì mẹ́sẹ̀gì sí ó ní. mi ò lè torí tiẹ̀ kí n jókòó tú àti lánàá báyìí mo rojọ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ ọjà yẹn ni kó tún dé ní kó jẹ́ the same thing mi bá mi sọ fún o kó má gé aṣọ yẹn o. four thousand. ṣáà sọ fún pé aṣọ blue yẹn kò gbọdọ̀ gé mo tún tẹ̀ mọ́ létí o torí mo ti send message mo tún send message sí mo tún send picture sí. four thousand. four thousand ẹ̀yin ẹ máa ṣe bí ìgbà tó jẹ́ pé ẹ fẹ́ràn wa wọ́n fẹ́ràn wa o wọ́n fẹ́ràn wa rárá it's a scam Adépọ̀jù afis mo fi Ọlọ́run búra it's a scam ẹ wo nǹkan bàbá yẹn ṣé bàbá ẹ lọ wo interview bàbá yẹn lórí BBC mi ò fẹ́ play ẹ̀bí nítorí mi ò fẹ́ kán fún mi mú copyright mi ì fẹ́ kí eh, youtube kó fún mi fún fún mi fún fún copyright youtube ẹ àwọn bbc yẹn ohun lásán copyright ó ò ní ó ò ní gba ṣíṣì mi wà ní gbowó tèmi lórí fídíò ìbò ìbàmú ń tajà mi màá tún gba ṣéǹgì lórí youtube. facebook mi ì gẹ̀ẹ́tì ẹ̀ mi ì gẹ̀ẹ́tì ẹ̀ ọmọ mi ọmọ tó bá mi ṣe facebook yẹn wàhálà mo máa sọ fún ọmọ ẹ rí ọmọ mi máa bá mi ṣe mo máa sọ fún ọmọ yẹn sìn tí n bá ti fún máa di kó yá kó jọba mi sẹ̀tì ẹ̀ èmi ni mi ò fún mi ò nọ́mbà mi gbà kó lo fún kò ní fún so máa gbé laptop máa ní kó lo laptop ẹ̀gbọ́n ẹ̀ tọmọ yẹn tó bá bọ́ sórí laptop yìí wàláì máa gbà máa bẹ̀rẹ̀ sí gbowó máa bẹ̀rẹ̀ sí gbowó gbogbo ẹ̀ ló máa ó máa sẹ̀tì ẹ̀ gbogbo ẹ̀ máa rí ọmọ mi kékeré ó máa sẹ̀tì ẹ̀ four thousand wọ́n wá máa ṣe bí ìgbà tán lọ́ọ̀fù wa kí ẹ tún plé ohun ìka sílẹ̀ kan ìka ìka ní ẹ̀nà ó wá bọ́ sórí ó wá bọ́ sórí kinní mi ó wá sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ó lọ́ọ̀fù wa ó lọ́ọ̀fù wa nà bá mi ó lọ́ọ̀fù wa four thousand síbà ìlera eléyìí kọ síbà four thousand four four thousand ní gbó èyí tí mo lò yìí silver jewelry tí mo lò yìí eléyìí thirteen five ní thirteen five lélẹ̀ tó bá fẹ́ ẹ mọ̀ pé eléyìí tí mo lò àti eléyìí kò bá mu o kàn ló pẹ̀lú ẹ̀yìn thirteen five lélẹ̀ earring chain and uh, pendant tó bá fẹ́ fẹ́lẹ̀ lásán àti pendant five five tẹ́ bá fẹ́ chain eight thousand tẹ́ bá wá fẹ́ ilé six five gbogbo ẹ̀yẹ bẹ́ẹ̀ ó dà pé twenty thousand àbí èmi. gbogbo ẹ̀ náà báyìí twenty thousand ilé four thousand ó bọ́ sórí kínní ó rò pé ó rò pé èmi tí mi ò fi bẹ́ẹ̀ wá òkè ó máa ń gbá lórí mi gan ni o lè wá bá mi lórí page kó bá mi lórí kórópó lè sọ ó lè jèrè ọ̀rọ̀ lára mi. agbára ẹ̀jẹ̀ Jésù bàbá ewo ni olúwa ẹ̀yin kọ́ mo fẹ́ bá ṣe kinní mi mọ́ mi tẹ̀ mọ́. ní nàìjíríà mo ń gbọ́ yín. wíìkì tẹ ni mo ti train. ẹ ṣùgbọ́n lọ́kọ̀ mo wá wíìkì ni mo ti train. lọ́kọ̀ mi wá sí títí dé lọ sí ìlú. Mm. tó fi yẹ yín. Mm. mo tẹ̀ sí ten liver brothers. Mm. mo ti mo ti yẹ. mo ti kúrò ní twenty three years ago. ṣùgbọ́n ìbànújẹ́ ló jẹ́ fún mi pé mo kàwé lọ́fẹ̀ẹ́ láì tó kọ́bọ̀ fẹ́ fún àwọn ọmọ táwa ń bí nísìnyí àwa wà nídìí òyìnbó sìn hmm. àwọn ọmọ wa ó fẹ́ American máa lè káwọn ọmọ wa wálé lọ́sọ̀ kọ́nà lọkùnrin tó wá fẹ́ ọmọ ọmọ yìí Nàìjíríà ẹni tí ó fẹ́ gbogbo ẹjọ́ tó ń lò lórí social media gbogbo wà táwọn ìyá ọmọ wù yẹn kí ló ń fẹ́ fi rú àwọn ọmọ sọ́nà tó ẹni àti àwọn ẹni sùúrù ẹni sùúrù ọmọ ẹni sùúrù. gbogbo ẹjọ́ tó ń lò lórí social media pẹ̀lú àwọn wà táwọn ìyá wọn wù yìí pẹ̀lú àwọn ìwà táwọn ìyá wọn wù àwọn ìyá ta ni. o wá rí àwọn èèyàn obìnrin àwọn èèyàn gidi wọ́n wò wọ́n ní Èkó ní Òṣòdì káàkiri even ní ní. Power off. Ah hello ẹ jọ mọ wa lórí live chat. bóyá bá mi fi síbẹ̀ padà. ẹ wá wá àwọn obìnrin even gan ní àmú bluetooth mode àwọn obìnrin tí ọlọ́run ti gbé àwọn hmm. àwọn ọmọ kéékèèké gan tọ́lọ́run ti gbé ga gan àwọn gbọ́n pẹ̀lú ra ṣé gbogbo àwọn tó wà lórí social media ṣé gbogbo ẹni tó wà rí lórí social media ló ní rádaràda ni ó mà ga o ṣé rí àwọn ẹlòmíì nílùú òyìnbó ni kò ṣe gbẹ́ tẹ́ wàá lo ìbò ẹ mọ̀ pé nǹkan wàá lo ìbò ẹ wà responsible gan ẹ̀yin kan ẹ jọra yín lójújù to be honest with you àwọn ìwà táwọn àwọn ìyá yín tán wù yẹn òun àwọn yẹn ọmọ náà ń wù ó lẹ́ ń pọ̀ sí wọn lẹ́nu tán bá ní kán wá mú ìyàwó ńlé wọn máa ní pẹ̀lú àwọn ìwà rẹ̀ tí àwọn ìyá wọn ń wù ó wà irritating woman nǹkan tó bí mi tó yẹ kí n nǹkan tó bí mi inú pẹ̀lú ẹ̀ lánàá nìyẹn ẹ rí i pé mo kàn ń bá a sọ̀rọ̀ pé kí nǹkan tó ó bí mi inú jù ó irritate mi gan ah, ó máa jọra ẹ lójú ó lọ sórí social media kó lọ wo wedding táwọn èèyàn ń ṣe ní nàìjíríà kó lọ wo nǹkan tí wọ́n ń fi owó dá lára ta ló mú ẹ ta ló mú ẹ ẹjọ́ máa pẹ́ ń bẹ̀ nìyà ta ló rán ẹ ń ṣẹ́ ẹ̀dẹ̀ lọ fún ìbò tẹ̀fẹ̀fẹ̀ àbí ta ló bẹ̀ yìí kó sì kẹwàá bí wọ́ sí sùúrù ẹ ní sùúrù màdájá sọlẹ ọkọọkan bí ọmọ yín bẹ́ẹ̀ ṣe gbé nàìjíríà lóṣù ọmọ yín nìyẹn ọmọ mi ò lè àwọn ọmọ tèmi bí wọn ò lè fọmọ ìlú òyìnbó tó ẹ sọ mí bẹ́ẹ̀ ṣe gbé nàìjíríà ni mo ṣe ọmọ mi ò gbé ọmọ ìlú òyìnbó sí ní nàìjíríà mo ń gbọ́ yín. ní ìfìtẹ́ ni mo ti train ṣùgbọ́n gbogbo wọn wá sí recruit ni mo ti train ọba yunifásitì ti ṣe lọ sí ìlú tó ti yẹ yín mm. mo dẹ̀ ṣiṣẹ́ ní Legal Brothers for three fourteen years mm. mo ti kúrò ní twenty three years ago eh. ṣùgbọ́n ìbànújẹ́ ló jẹ́ fún mi pé mo kàwé lọ́fẹ̀ẹ́ láì san kọ́bọ̀ fẹ́ fún àwọn ọmọ táwa ń bí nísìn àwa wà nílùú òyìnbó sìn àwọn ọmọ wa ń fẹ́ American àlè ọmọ wa wáyé tí fún ọmọ ọkùnrin kó wá fẹ́ ọmọ ọmọ yín Nàìjíríà á ní pé pẹ̀lú gbogbo ẹjọ́ tó ń lò lórí social media gbogbo wà táwọn ìyá wọn wù yẹn kí ló ń fẹ́ fi rú àwọn ọmọ sẹ́nà tó ẹni àti àwọn ọmọ ẹni sùúrù ẹni sùúrù ọmọ ẹni sùúrù ẹni sùúrù màdájá sọlẹ̀ ọ̀kọ̀ọ̀kan bí ọmọ yín bẹ́ẹ̀ ṣe gbé nàìjíríà lójú ọmọ yín nìyẹn ọmọ mi ò lè àwọn ọmọ tèmi bí wọn ò lè fọmọ lóyìnbó tó ẹ sọ mí bẹ́ẹ̀ ṣe gbé nàìjíríà ni ọmọ mi ò fẹ́ ọmọ lóyìnbó. madam bí wọ́n ní ti kí nàìjíríà kọjú sẹ́yìn kọ́ ló kọ ìṣẹ́lómìn tí o máa dájọ́ kàwé nínú ìtùnú ọ̀rí ṣe ni àwọn kan wà tẹ̀sí sílé tó ti ṣe dáadáa nínú ìtùnú. Eh, ẹ sọ kí wàá ní kí ni nǹkan tẹ́ fẹ́ sọ fún mi mo rò pé fẹ́ sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ sọ̀rọ̀ bí àgbàlagbà ń tẹ́ fẹ́ gbọ́ ni màá dùn fún yìí. ó ti gbẹ́tí mò ń tẹ̀ láti sọ fún mi pé ẹ jẹ́ kí gbogbo wa kàwé ọ̀pọ̀ ẹ̀ ká mú sọ́dọ̀ mi. bẹ́ẹ̀ bá gbé mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá jù mí lọ ẹ̀ lè bí mi lọ́mọ. ẹ̀yin tẹ́ ìṣe Yorùbá nation yẹn ẹ ẹ̀yin tẹ́ ìṣe yorùbá nation yẹn báyìí bá bẹ fẹ́ràn wà nulẹ̀ ẹ̀ ní sọ̀rọ̀ against tinubu this time you want to hide. ṣé mo dárúkọ tinubu sí i. ó nǹkan tẹ́ ẹ sọ fún mi ẹ kí n jọ kí n fi tẹ́ni ológo lẹ̀ nígbà nǹkan tẹ́ ẹ sọ fún mi nìyẹn ṣé nǹkan tẹ́ ẹ kọ́ sọ nìyẹn. kí ni ọ̀tá kọ́ sọ nìyẹn. ṣé tẹ́ni ológo àti tinubu jẹ́ èèyàn náà wọn ò sọ èèyàn náà àwọn òyìn náà ẹ máa gbọ́ ọ̀rọ̀ ló kómokomo rò wá o bí mo ṣe wà yìí ẹ lè máa sọ̀rọ̀ against Tinubu anybody tó bá ti sọ̀rọ̀ against Tinubu abẹ́ ìsọ̀rọ̀ against ya. ohun tó fà á nìyẹn ṣẹbẹ́ èèyàn kò lè fún ní sùúrù nǹkan tá yìí sọ yẹn ọ̀rọ̀ tẹnu ológo lẹ mú wọlé o ẹni kí n jọ kí n bá fi tẹnu ológo lẹ̀. nígbà tẹ́wọ́ wọ fún gáàbù yẹn ṣé kí ló wá tún wá fa ọ̀rọ̀ tó wá mú Tinubu mọ́ ọ̀rọ̀ lẹ̀ tó wá tún wá mọ́ ọ̀rọ̀ gbàtẹ́ wà nílùú. ẹ̀yin Tinubu ṣé Tinubu ṣé Tinubu ló ṣé Tinubu ṣé ń gbà tí ẹ̀yin wà nílùú tù yẹn ṣé Tinubu ló. mi ò dájú Tinubu mi ò dájú Tinubu. kí lẹ ó ti kí lẹ ti pàtó òkú Nàìjíríà ọ̀rọ̀ Nàìjíríà tẹ́ mú mi lónìí ok mo ní lùtù ni mo ti train ṣó ti yẹ yín èmi nígbà nígbà táwa kúrò nàìjíríà àwọn òsì àmọ́ pé nàìjíríà máa rí bó ṣe rí. báwo ló ṣe rí. ó ti yẹ yín àwa ń gbé báwo ló ṣe rí. Hmm. nítorí pé ìtú jẹ breakfast wọn sì kidnap ọmọ yìí wọn jẹ kidnap ọmọ yìí. torí wọn kidnap madam madam madam ṣẹ́rí ìtẹ̀sọ yẹn pé torí wọn kidnap eh. ọmọ nìyẹn ń tẹ́ fẹ́ lẹ tọrọ yẹn ń tẹ̀yìn fẹ́ òun lẹ tọrọ yẹn. ẹ ẹ ń tẹ́ ìfẹ́ kọ̀ọ̀kan ní dídán wọ́n ti náp àwọn èèyàn yìí torí nǹkan tẹ́ ìfẹ́ nàìjíríà ló ṣe fún yín. wọ́n lè kidnap èèyàn tèmi èmi àwọn ọmọ tèmi ò fẹ́ ọmọ mi torí pé kí ni èmi ò gbàdúrà ìbànújẹ́ nínú ìlú yìí rí torí wọn èyí tẹ́ ìtọ́ yẹn ẹ bá ṣe gbé wá ni mo ṣe máa fún yín. àwọn ẹbí yìí tó bá wà ní ọjọ́ tó ti kidnap ó ti di dandan kó gbé wọn náà ó ti di dandan kidnap wọn náà. wọ́n wá láti wá láti amẹ́ríkà owó ńlábí wá láti amẹ́ríkà ó wá sí engineering farming. kò sẹ́yìn tó rọ ní owó láti sẹ́yìn ìròjọ́ pọ̀ wá yẹn ṣe fẹ́ náà àwọn ẹbí ẹ̀ náà kí ló àti báwọn ẹbí náà fi ni ẹ̀yin ò lè má sọ̀rọ̀ báyìí àwọn èèyàn yín tẹ nílé bẹ́ẹ̀ ṣe ń fojú wò wọ́n wọ́n lè fojú gbogbo ẹbí fẹ́fẹ́ rẹ̀ ti wá kó ajẹ́pẹ́ ẹ̀ níran. ẹ ẹ níran ẹ ní rúùtù torí gbà tẹ ẹyin kan wà tẹ́lẹ̀ tí kò ní. ẹ ẹ bí bí mo ṣe wà ní ilé kó ràn mí dé lu òyìnbó tán àwọn fámìlì mi pọ̀ ìdílé ìyá ìdílé bàbá ẹ lẹ́bí nìyẹn torí ẹ̀ la ṣe sọ fún ipa association of ẹ̀yin tẹ́lẹ̀ tí kò lẹ́kọ́ra yín jọ ẹ má jà fún wa mọ́ wá kó ìdí kúrò sí i ẹ àgbàdua bàbá ní orúkọ. bàbá ìgàn báwo ló lè débi bá ìgàn àpà àwọn tó máa ń sẹ́ǹdì kìíní sí yàn gan èmi ìgbà tí á kàn òfin fúnra rẹ̀ ní ìmọ̀ èmi ò dẹ̀ mọ̀ ń pa kìíní gbogbo àwọn àdúrà ṣẹlẹ̀ ìtẹ́ máa ń sẹ́ǹdì àwọn pásítọ̀ sí mi àdúrà yẹn I'm not joking mi ò àdúrà àwọn òun wọ̀ mí létí ṣe nígbà tá a ti tí covid ti lọ tí covid ti wá tó ti lọ i don't believe in some pastors to be honest with you i don't believe you understand i don't believe i believe lórí pásítọ̀ tèmi àwọn pásítọ̀ mi mo believe àwọn pásítọ̀ tí mo mọ̀ irú gbogbo pásítọ̀ sí èsì ṣe pọ̀ tó yìí it's not everybody wọn ló lè sọ praise the lord kan ní orúkọ jésù kì í mi ní dáhùn lò because covid open it opens a lot of eyes ó jẹ́ ká mọ̀ pé kò ń ṣe gbogbo èèyàn ló èèyàn lọ́hùn ó jẹ́ ká mọ̀ pé covid ó pẹ̀ èmi débi tó yẹ pé you can pray on your own without depending on anybody ó wá jẹ́ kí n mọ̀ yìí pé most of this covid of the of the thing kí ló dé táwọn tó pera wọn ní pastor tó ń ṣe kínní you will see them bó ṣe máa wá àrùn lórí social media irọ́ ni wọn ò rí pé covid ń bọ̀ wọn ò rí pé wọn tiẹ̀ rí pé covid ń bọ̀ ni mi ò i don't have interest bí gbogbo àwọn alásọtẹ́lẹ̀ àfi wọn máa sàsọtẹ́lẹ̀ báyìí àsọtẹ́lẹ̀ Tinubu ni kí Tinubu lè wá yọjú sí wọn kó fún wọn lówó tó bá máa rí wọn àsọtẹ́lẹ̀ tó máa fẹ́vọ̀ wọn náà máa sọ àsọtẹ́lẹ̀ olúwa ní ká sọ fún ọ Nàìjíríà nísìn àwọn kan ìwọ̀n rí yẹn ọ̀rẹ́ mi kẹtì ní eh, ọ̀kẹ́ alálàdé ọ̀kẹ́ lọ́bì ọjà èjìrẹ́ ìlà wọn ò rí gbogbo kíní yẹn fún wa o most of them tí n bá sọ fún yín pé ní nàìjíríà sí only private universities òun ló ń ṣiṣẹ́ only private universities most of these people that call themselves missionaries they kill Nigeria education just because káwọn lè máa gba owó ara wọn ló kọ́kọ́ náà dá school sílẹ̀ tó jẹ́ pé school fees high ni. tẹ bá rí wọn sìn tó bá dá church sílẹ̀ next target is education school náà lọ dálẹ̀ and the schools are not free missionary school ni ìyá mi lọ tí ò bá sí àwọn tó ń dá missionary tó ń dá missionary lẹ́gbàá yẹn iléèwé ọ̀fẹ́ continue to say eh, àwọn ìjọba ìjọba ìjọba you don't talk about this religion set of idiots. next thing by school ni and you will see the ones that call themselves muslim tọ́mọ school ẹ̀ wàá máa gbọ́ ilé kéwú free ṣùgbọ́n máa sanwó school. where going who is fooling who lórí owó tí mo dá lórí owó tèmi ń dánu church owó tèmi ń dá that is why you don't kò sí wọn tẹ̀lé sọ you I don't spend anyhow tẹ bá rí owó tí máa fi ń tọrẹ fún àwọn aláìní oh my God mi ò mi ò ń ṣeré ẹ̀ every monday i want to make some people happy every monday i must make them happy màá no owó to the last pé mi ò ní ní one naira nínú pọ́ọ̀sì mi náà ìmọ̀ wá bá màmá sọ̀rọ̀. that is how it's supposed to be help people máa tó máa ń ṣe ṣọ́ọ̀ṣì kan wà bàbá yẹn wà ní Port Harcourt ní bàbá yẹn wà báyìí ó kọ́ school ọ̀fẹ́ ó kọ́ canteen ọ̀fẹ́ ó fún àwọn èèyàn ó máa máa kó wọn lọ ọ̀hún school káàkiri ó máa mo ti gbàgbé orúkọ school yẹn. máa yẹn mo máa láì church yẹn mo máa láì church yẹn severally mo ti sọ owó sákàǹtì church yẹn severally tí wọn wọn ò lè mọ in fact wọn ò lè mọ mo tí má máa ṣe nǹkan sìn i will never use my name tí má fẹ́ ṣe nǹkan i will never use my name i will use somebody to do something for me that is how i been doing my things. tó o bá wá sínú inbox mi pé madam help me kí n kọ pé mi ò ń dáhùn èèyàn ló i don't do that mi ò mi ò ń ṣe àwọn kí orí social media i don't do that ẹni tẹ́mi bá fẹ́ help máa help ká ẹ gbé orí ẹni torí ẹ ti fọ́ ká ẹ gbé sínú kíní báyìí ká ẹ gbé fún mi ní dáínù mi ò mi ò mi ò gbogbo kíní báyìí i don't do it ẹni tí spirit mi bá connect àti ṣe láàánú that is me i must make some people happy every monday i do it tó bá lè jà mo lè dídì mo kàn lè wẹ báyìí kí n tẹ́mi bá máa ṣẹ́ lórí máa ṣẹ́ lórí and that is how i be doing my things mo máa láìkí chọ́ọ̀chì yẹn o kí ló mọ orúkọ máa yẹn mo dẹ̀ máa rántí ẹ̀jẹ̀ every time ó ń ṣiṣẹ́ olúwa gan ẹni tí ò ní help wọn you will see them preach prosperity ní pẹ̀lú ẹ̀ ẹni tó bá ti wà tó bá ti tó bá ti wà tó jẹ́ pé owó owó owó owó owó owó irú wọn wọn wọn wọn gbègbè àlàáfíà wá rí nǹkan kan tó a máa náwó dè lórí you don't you don't you don't you don't ẹ gbọ́dọ̀ ní àwọn èèyàn lára kí ni nǹkan tá a fẹ́ jẹ lérè tá a fẹ́ fi gbogbo ayé kó gbogbo kó gbogbo estate kó gbogbo ẹ̀ lọ kó gbogbo ẹ̀ lọ people cannot school free. wọn ò ní owó káwọn èèyàn ń dá. tá bá ń sọ̀rọ̀ to me there are some things we don't need to do ìgbàgbọ́ sí àwọn èèyàn ti bèsè lórí owó private university ló dẹ̀ ràn mo dẹ̀ rí tó jẹ́ pé ti missionaries wọ́n wà bẹ̀ including CAC tí mo lọ wọ́n wà bẹ̀ kò ṣe kò yẹ ká àwọn ọmọ CAC kó jẹ́ kó mọ̀ pé ìwọ tí ìyá ẹ̀ bàbá ẹ̀ bá ti ń lọ sí CAC tó ń dá owó ẹ̀ déédéé tó ń ṣe dáadáa nínú ìjọ ó yẹ kí ìjọ kan ní lẹ́tà tó máa kọ pé yes ọmọ ìjọ wa rè kó máa lọ sí school ọ̀fẹ́ tí wọ́n bá wá gbé kán ní àwọn tó ń lọ àwọn teachers wọn àwọn lecturers wọn we have to give them money willingly owó tí CAC máa máa rí ó máa ju owó school tí wọ́n rí yẹn lọ. I will say my own. Ẹ lè yọ mí kẹ́ni mi ò ń ṣe dickiness yìí mọ́, I don't care. Oyè ayé ni oyè wà. I will say my own. Ẹ bá yọ mí lóyè sí èsì, pé ní mi ò ṣe dickiness, I don't care. Kẹ Ọbaláṣà lórúkọ mi. That's enough. Elizabeth Ọbalá, that's enough. mi ì lè gbé dickiness lọ́sọ̀ ìwà mi ẹ̀sìn mi níwájú ọlọ́run nìkan èmi àtọlọ́run nìkan ni nobody nǹkan tí n bá ṣe láyé ló máa judge mi not nǹkan tí mo ṣe nínú church not oyè tí mo gbà not how many times mo wá sí church not how many times mo wá sí bible service àbá many times mo ka bible What are we telling ourselves? We fail to tell ourselves the truth. A WASU strike here. There are some people behind it. Àwọn kan wọ́n pe àwọn executive. Àwọn executive yẹn they are feeding well. They are feeding well. Àwọn kan máa máa settle wọn. Why? Tí àwọn kan ò gba salary. Wọ́n wà lé, wọn ò lè gbowó. No work, no pay ẹ̀yin tẹ́ pera yín leaders you you are privileged to be a leader tomorrow whatever you have done today àwọn ọmọ yín máa rí ìpẹ́ even gbogbo yín lè máa rí ìpẹ́ àwọn ìyàwó gbogbo àwọn yín lè máa rí ìpẹ́ because ẹ kó àwọn kan sínú ṣáàgò àwọn tí ò sí lókè. ṣe rí nàìjíríà yìí àwọn kan give them power they will misuse it just give them power tell them àwọn kan tó ń jà àwọn tẹ máa rí tó ń jà jàjàjà àwọn tó máa rí association kan association you give them power they will misuse it they don't know they don't know how to govern they don't know anything about how to they don't know how to handle the situation kò mọ ọmọ bó ṣe lè pé kí nǹkan kan ẹ jẹ́ ká stop ẹ jẹ́ ká reduce tension they don't know how to do it when some people are fit àwọn kan jẹ wọn yó ẹ̀yin kan wà lé ẹ ṣiṣẹ́ ẹ kọ́ntínú ṣèbí ẹ fẹ́ break tomi wọ́n ń sẹ́tù wọn ẹ máa rí wọn tó máa sọ pé private university kinní kan association wọ́n dá àwọn náà ní association wọn àwọn ẹ máa rí wọn private um, schools kinní kan direct wọ́n ní association wọn wọ́n decide láti máa track public wọ́n ń ba gbogbo nǹkan public jẹ́ àwọn inú àwọn tó wà àwọn tó jẹ́ teachers nǹkan kan àwọn náà dá private schools sílẹ̀ o sọ fún wọn wá náà abẹ wá teacher sọ fún wọn wá náà abẹ wá school sọ fún wọn wá náà abẹ wọ́n connect ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni and you see them private schools kìíní kan Professors. kìíní kan wọn á ṣe meeting wọn á ṣe wọn á gbé owó lọ fún àwọn tó wà ní ministry àwọn tó wà ministry gan náà àwọn náà máa bẹ̀rẹ̀ sí bá wa drag ẹ̀ wọ́n á máa drag ẹ̀ school tí ò yẹ kó approve wọn á approve you are now saying ẹ eh, a máa jayé yìí dá a fẹ́ gba a fẹ́ gba gàtú nation bẹ́ẹ̀ fẹ́ gba gàtú unless tí àwa fúnra wa tá a bá mú gbogbo àwọn ìwà burúkú kí pásítọ̀ kó hùwà bíi pásítọ̀ bíi òjíṣẹ́ ọlọ́run kí àwọn oní babaláwo kan ṣe bí òtítọ́ kan fi òtítọ́ kan fi bẹ̀rẹ̀ ìgbà yẹn kí wọ́n fi máa ṣe eh, eh, babaláwo wọn kan máa fi ṣe ìṣẹ̀ṣe wọn you tell them àwa ń ṣe ìṣẹ̀ṣe wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa fọgbọ́n ṣàìfóònù owó bọ́n ṣe wá ń sìn under ìṣẹ̀ṣe kidnapping robbery àwọn tó ń gbọ́mọ lọ́mọ gbogbo oríṣiríṣi ritualist ti pọ̀ bí wèrè ìkànnì tí ẹran adádúró ni tó lè fẹ́ dádúró sí àfi ta gbogbo kẹ́mínà àárín wa àfi ta bá flush wọn ìwé nínú bbc náà láti rí ó wà ní agége wá bíbá orílẹ̀ ló ti ṣẹlẹ̀ orílẹ̀ ló ti ṣẹlẹ̀ níbi tí àwọn oníṣẹ̀ṣe àti àwọn pásítọ̀ tó ti fèsì ara wọn pásítọ̀ yẹn pásítọ̀ ó ṣe bíi pásítọ̀ lọ́sàn-án babalá yorí adìyẹ tán náà kínní ẹ̀ pásítọ̀ náà ni wọ́n ṣe pásítọ̀ àwọn náà dẹ̀ máa ṣe revival kù dànù dànù wọ́n máa pariwo ni ẹ wo ìjọba nàìjíríà ìjọba especially gbogbo àwọn ibi tẹ́lẹ̀ àwọn ibi tẹ́lẹ̀ ìjọba Ogun state àti ìjọba nàìjíríà ẹ bá wa rí sí àwọn tó ń ṣe public nuisance they are causing they are causing nuisance káàkiri you will just see them wọ́n máa pariwo ẹlòmíì báyìí ní aago márùn-ún wọ́n máa ti pariwo ni praise the lord gẹgẹgẹgẹ olúwa ẹni ẹ wo ìjọba ẹ bá wa ṣe òfin ẹni tá a bá mú ẹ bá wa kọ́ máa lọ ṣẹ̀wọ̀n ẹ má fi wọ́n sílẹ̀ they should not hide under evangelism kó jẹ́ àwọn tí wọ́n lọ ṣiṣẹ́ you will see those of these people the fools that call themselves pastors you will see them wọ́n máa wọ́n kò sí ìgbà tán lè pè sóòrù nígbà tí gbogbo ọmọ ìjọ bá lọ tán lọ ṣiṣẹ́ tó rẹ̀ wọ́n tán lọ ṣiṣẹ́ wọ́n á pè iṣẹ́ òru àìmọye ẹlòmíì gan tó jẹ́ pé iṣẹ́ òru ló ṣe tíṣẹ́ fi bọ́ lọ́wọ́ ẹ̀ nígbà tó bá débi iṣẹ́ tó ń sùn they don't do that abroad. ẹ̀sìn ọlọ́run at the convenient time reason tí mo fi mo like church mi gan I love my church they don't call iṣẹ́ òru anyhow you don't call iṣẹ́ òru any for what you don't constitute nuisance Oh, ò dẹ̀ lè rí máìkì church mi o ò lè gbọ́ ariwo ẹ̀ church wà lẹ́gbẹ̀ẹ́ eh, hospital wa lẹ́gbẹ̀ẹ́ wa you can paul ò lè gbọ́ ariwo sáàdì church mi kó bọ́ sá we don't do that you will say some idiots wọ́n máa náwọn ń ṣe kinní kan wọ́n ti máa gbọ́ praise the lord dé nígbà tí àwọn ẹlòmíì tó jẹ́ pé kó tó wọlé wọn sùn bọ́lá san ẹ̀ ti máa jí wọn lẹ̀ ẹ̀yin kọ́ lẹ máa kó wa dọ́run forget about ariwo òṣì tẹ̀ ń pa ó yẹ kí ìjọba ẹwẹ́ bá wa rí sí kíní public nuisance yẹn they are causing nuisance and you will see àwọn ẹlòmíràn yìí ẹlẹ́ kíbẹ̀rí kí ni àwọn Saudi gan ò ṣe wèrè tẹ́ ẹ̀ ṣe yìí àwọn Saudi wọn ò ṣe wèrè gbogbo òṣì tẹ́ ẹ̀ ṣe yẹn they don't do that ẹ kàn ń tù wá jẹ ni kí ló ń ṣe yín kí ló ń ṣe yín náà àwọn èèyàn ti gbọ́ ẹ no i don't know bóyá àwọn èèyàn gbọ́ èmi gbọ́ mo yẹ wa anything about religion mo já kùtùkùtù. tó o bá wá jẹ́ kórí ẹ̀ pé wọ́n lórí ẹ̀ ò pé wọ́n tún ti bẹ̀rẹ̀ ní ìsìn a fẹ́ ṣe àjọ̀dún a ṣe kinní kan a ṣe gbá kan a fẹ́ nínú chọ́ọ̀chì mi ó wo kò ṣẹlẹ̀ rí kán sọ wọn pé ẹ wá dáwọ́ àjọ̀dún àwọn kan tẹ́ máa máa gbé list àní mo lọ sí church olórí burúkú kan gbà wọ́n máa gbé list kiri tó bá dáwọ́ wọ́n á tún máa sọ̀rọ̀ sí ẹ. àjọ anniversary ṣe last church last one ní two weeks ago nínú church mi mo fọlọ́n búra tọ́ bá ti àwọn kinní kan committee àjọ̀dún if you love them you can give them something ọ̀rígínà ìyá àbàdàn ọ̀rẹ́ mi tó gba ski alpha nǹkan àjì mi mi ti ìgbà nǹkan àjì so aṣíwájú ló máa ṣe ìyá àbàdàn aṣíwájú ló máa ṣe confam ní pàdé so nísìn nínú kí ló dé àjọ̀dún tá a ṣe yẹn mo bá ṣe ni ẹ bá yẹn ṣe ṣọ́ọ̀ṣì wa àwọn bá ti ṣe bẹ́ẹ̀ yẹn àwọn tó jẹ́ kọmitì yẹn náà máa fún wa lóúnjẹ ẹni tó bá lówó o lè help wọn wọn kọ bọ kí church máa sọ wípé ẹ ẹ dáwọ́ àjọ̀dún àbáwọn ọmọ kéékèèké ẹ dáwọ́ bóyú oúnjẹ church mi gbogbo àlọ oúnjẹ tá a gbé wálé oúnjẹ táwa gbé wálé ní ìṣeré ike ike tó ga báyìí ike tó bàbà wọ́n fi gbóúnjẹ fún wa ìyẹn náà fi fún àwa ó dàbí pé àwọn tó tó ṣọwọ́ kudu àbí Elder Dickinson ó dàbí pé Elder Dickinson àbọ̀ inú kí báyìí wọ́n gbé sí i wọ́n ṣe wàá gbé ike ńlá kan tẹ́ bá rí oúnjẹ ọmọ kéékèèké tèmi oúnjẹ tán fún wa general àwa èmi àtọkọ mi ike yẹn ó tóbi báyìí ṣé ike yẹn wà níbí báyìí ṣé ike tán fún wa lóúnjẹ general yẹn wà gbọ́ wá àdàfọ̀. àwọn méjì kan la jẹ. ṣe é gbọ́ ṣe é gbọ́ àwọn ike ike tèmi àtọkọ mi tèmi wọ́n fún mi gbà tèmi ọkọ mi gbà tiẹ̀ wọ́n ṣẹ̀ wá fún wa ike kejì tí mo sọ wípé wọ́n fi gbóúnjẹ tó jẹ́ kinní yẹn wọ́n fún mi ní ẹran mẹ́rin ẹja méjì mọ́ínmọ́ín mẹ́rin wọ́n gbé sórí ẹ̀ ń bẹ̀ wọ́n ṣe ẹ máa wọ́n ké ìfà lọ́wọ́ kan báyìí bíi bò tó máa ń fà wọ́n ṣe bí kúrò ó tóbi báyìí nínú kẹ́ náà bù sí ráìsì yẹn lọ́tọ̀ wọn ò fẹ́ràn sí wọ́n wá gbé chicken ẹdì àti ẹja méjì wọ́n fi sẹ́gbẹ̀ ṣíkì mẹ́rin ẹja méjì wọ́n fi sẹ́gbẹ̀ wọ́n fi mọ́ínmọ́ín mẹ́rin sí i. àwa kó ace eh, small shops akówáyé wá bí bẹ́ẹ̀rẹ̀ náà fún wa sọ̀rọ̀ sókè. oṣù ìwọ ọgbẹ́ kan wọ́n fún èmi àti dáàdì ó wà nù oúnjẹ two B six small shops thirty pack B six A àlejẹ three days mo pa àbúrò mi àbúrò mi àwọn mẹ́ta náà jèlè torí mo kó ti pọ̀ jù kílá rẹ̀ fi ṣe mo kàn ń pèrò ní chọ́ọ̀chì mi wọ́n dẹ̀ fáwọn èèyàn take away everybody jẹun ìmí ó lè já wọn ní indomie noodles náà máa pè ọmọ kéékèèké wọ́n máa jẹun wọ́n máa buy ice cream gbogbo ẹ̀ àwọn kọmitì àjọ̀dún yẹn náà máa ń ṣe ìwọ tó bá nífẹ̀ẹ́ ó máa bá wọn dá sí àwọn òkìdáwó wèrè bẹ́ẹ̀ ń ṣọ́ọ̀ṣì wa a kì í dáwọ wèrè bẹ́ẹ̀ nù chọ́ọ̀chì wa bẹ́ẹ̀ àwọn kọ́mítì yẹn tún rówó wọ́n tún fún chọ́ọ̀chì. so the way we practice Christianity in my church is different from gbogbo àwọn chọ́ọ̀chì tẹ̀ máa ń lọ tẹ̀ máa ń lọ bá ẹ máa ń lọ bá àwọn èèyàn ní church tẹ́ ẹ̀ bá dáwọ́ church ẹ̀ ní jẹun ẹ̀yin tẹ́ ẹ̀ dáwọ́ àjọ̀dún ẹ̀ bá yẹ yín ti bàjẹ́ mo ti wà nínú church kan rí bẹ́ẹ̀ sẹ́ tormenting people about money you don't know their pulse you don't know much bó few. I will àwọn onira alára church me. i love my church Daku daku. n bá jẹ́ kọmitì àjọ̀dún sí mi mo mọ ìwọ tó ti yàn síbẹ̀ yìí àṣírí dẹ̀ máa pọ̀ láti ṣe à ń lọ sí church ọwọ́ àjọ̀dún tán bù gan lásán wọ́n máa ti ronú kú tí wò ó sì nǹkan táwọn ọmọ ẹ̀ máa jẹ nílé máa dáwọ́ àjọ̀dún máa dáwọ́ máa dáwọ́ rádaràda òsì pásítọ̀ gan á máa kanlẹ̀kùn yín kiri ni máa kówó wèrè káàkiri dáwó kiri ẹ̀tún máa máa pariwo consult new sars ládùúgbò ìyá jésì wéè olúwa kí ló ń ṣe yín gan pàápàá consult new sars ládùúgbò ẹ̀ẹ́dẹ̀ rí i pé kó fi dìbò èdè ní wọ́n dẹ̀ para wọn síbẹ̀ wọ́n sọ òkú kínní agbọ́n náà fi fọ́ orí yìí ṣé àwọn yẹn ẹjọ́ náà ṣé àwọn yẹn lọ gbàdúrà ṣá ṣé àdúrà náà àdúrà as a Christian okay bíbélì gan sọ ni fi ti késàrì fún késàrì bí àwọn arábí yẹn ṣe ń bọ̀ yìí láti ilẹ̀ láti máa ń gbọ́ máa sọ pé orò ẹ má obìnrin ẹ má woro obìnrin kí ló dé wáyé tá a fi máa máa tọ́ bọ̀ nǹkan tó yẹ ká máa tọ́wọ́ bọ̀ lójú nàìjíríà akàn ṣe rí ọ̀ǹtì tí a bá mú bitterness wà lára wa we don't show love show love to everybody around you no matter no matter the religion no matter the tribe show them love bíi three weeks ago ọmọ ibo kan ló kọkọ ọbẹ mi ìkúkú mọ rí kí ló ti wá múlẹrọ ó rẹ mama ara yìí ah i want to buy something ó bá dẹ̀ wúrà àti kò rí nǹkan tó fẹ́ rà una never enter your shop before ah mama our mama for this area i must buy something from you náà mọ̀ kí ni kí ni yíbo yẹn wá eventually rà yíbo tó wọ bíbá tó lóun bá ma yíbo ọkùnrin yẹn kí ló wá rà ń jọ yẹn tó ní kábòun wá irọ́ ó fẹ́ ra kẹ̀kẹ́ bọ̀ kò wá rí kẹ̀kẹ́ ó fẹ́ ra mọ́tò ọmọ kò wá kí ló wá ó bá aṣọ lọ́wọ́ mi ó bá ra aṣọ ah mama I must buy something for you because ah you be our mama for here o you dey do well people dey talk about ìgbà tó máa júwèé àdè àdè mú lérò ló ti wá mú lérò mú lérò before bus stop síbí báyìí ló ti wá ah only our mama i think say you will get that thing wow and i think say you are with say am um, òun ló dẹ njọ monday ló kọ shop ṣọ́ọ̀bù ah only i must buy something from you our mama i must not leave it wọ́n ní ah, báwo ló ṣe mọ̀ mí bó ló ti mọ̀ ló wá júwe rẹ̀ ìgbà tó máa júwe ló bá ní àbúrò ló gba ṣọ́ọ̀bù kan bíbẹ̀ ló bá ṣàjúwe mo ní ẹ̀ mi mọ́ mi ìgbà ìgbà táyà ni ẹ kàn fẹ́ gbàgbọ́n wá bá mi wọ́n á béèrè lọ́ọ̀ mi ah mama you dey do well may i buy something ó dẹ̀ ó dẹ̀ force ara ó bá ní as i no get it, ṣé you fit help me get tailor mo bá tún bá wá tailor èmi mo tún fún tailor tuntun lò ti bọ̀bọ̀ yẹn ló ó dẹ̀ gbé aṣọ yẹn tailor yẹn ló bá ní the tailor will come and carry will come and will come and measure mo join àwọn ọmọra wọn nìyẹn ó dẹ̀ bá mi ra aṣọ yẹn ó ra aṣọ náà twenty twenty thousand méjì ló ra jọ yẹn. you must show love mi kú mọ́ but because ó ti rí i pé ah woman máa ń ṣe dáadáa bí mo ṣe wà ń bíbà mi ì fi fọ́ǹbù tí nǹkan bá ṣe kẹrẹ́ǹbì àti inú ilé epo yẹn gbogbo ọ̀tá nílé gbogbo bẹ̀rẹ̀ náà máa pa pé màmá kí ló ṣẹlẹ̀ everybody máa bá mi kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn máa dìde fún mi títí kan security tó ń ṣọ́ báǹkì yẹn everybody ló máa dìde fún mi kí ló dé tá nira wa lára kí ló dé tá a show love you want to you want a nation you want to go you want this thing. why why hatred why pre why preaching hatred why tẹ máa hate àwọn kan that which means ọmọ tán bá àwọn tán bá kó díẹ̀ lọ́wọ́ wọn máa kú lọ́nà àwọn tẹ máa pa ló máa pọ̀ jù you don't show love onisha imokiyima weakness mi tó gbà you don't show love you must show love to people around you bí mo ṣàmì ìwó tí n bá wà nínú ṣọ́ọ̀ṣì báyìí wàhálà máa gbàdúrà tèmi máa jáde mò ń gbàdúrà ni gbàdúrà tèmi ni i don't have bitterness ní eh, fún anybody i don't mi ṣe bẹ́ẹ̀ o because mo fẹ́ kàdúrà mi gbà ìwọ ló ní problem ẹ̀. bẹ́ẹ̀ ni Sunday Adébáyọ̀ no love in church again amos kò sí love hatred hatred ló pọ̀ jù hatred káwọn èèyàn máa ẹ eh, understand kí ló kàn mí èmi ò mi ò lọ́tà everybody ẹ ẹ everybody lọ́rẹ́ mi mo dẹ̀ ti ṣe ìyókù kù sí ẹ nínú hun ọmọ gbọ́ ọ̀rọ̀ wùrùwùrùn inú ẹlẹgbẹ́ ló ń gbé tó bá ṣojú ló ń dùn yín kágbà àdúrà tèmi máa gbà mi ò rán iṣẹ́ èmi máa gbàdúrà mi i don't hold grudges with anybody i don't hold i don't do that everybody gan mọ̀ mi tí n bá wá church gan everybody máa mọ̀ pé mi wá church kí n má ṣe ara anybody máa mọ̀ pé woman yóò ṣe ara mi because èmi ni mo fẹ́ ṣe ọlọ́ọ̀ mo fọ́ ọlọ́ọ̀ búra tọ́lọ́ọ̀ bá kọ́kọ́ wọnú ṣọ́ọ̀ṣì kò sí bọ́lọ́ọ̀ kọ́kọ́ wọlé àbángẹ́lì wọlé omi ló máa kọ́ rí torí pé kí ni ó máa rí ọkàn mi pé yes this person ọkàn ẹ̀ clear I don't pretend to do all what I do I will do it with clean heart my mind is too ìwọ ló wá ní hd ẹ lọ́wọ́ bomi kò ní tèmi pọ̀ ìwọ ló gbèpè e lọ́lé ìwọ ló máa gbàdúrà àgbà tí kò kan mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó bá yá mi ní ṣọ́ọ̀ṣì ẹ̀ gan wàláì mọ̀ mi mọ̀ mi ò lè lọ́rọ̀ ẹ̀ púpọ̀ ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ló dẹ̀ ń fọ ó dẹ̀ ń fọwọ́ fari báyìí tó bá pàdé àbúrò mi ìyá àlẹ́ à tẹ́ bá jọ wà nù the same church ìwọ tó èètì ẹ̀ o kàn máa èètì ẹ̀ ni ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ó dẹ̀ máa ṣe rí torí àwọn òun bínú sí yàn we show love we don't lọ́ọ̀fù tó dé ọkàn náà we don't pretend à ní lọ́ọ̀fù abẹ́ àwọn mom mi la my mom is so plain. she is so plain. kò wá kò rí yẹ ò bá forí gbalẹ̀ á sọ fún ẹ tó tòun lòún máa ṣe kí ọlọ́run kó wá dá ó dá ẹ̀san yẹn fóun ó dẹ̀ dá fáwọn ọmọ that's my mom she doesn't hold grudges with anybody she's bo ó dẹ̀ mọ́ mi máa fi akọ pa ẹ́ ó máa wà nínú church báyìí á jó ó máa jó fún Jésù Jésù á máa ṣe nínú church ó máa jó ìwọ ló ní problem ẹ yí mú sí pé tiẹ̀ ló wẹ́ tiẹ̀ rù tiẹ̀ ló kàn hún hmm, bọ́ powó ṣọ́ọ̀ṣì ó máa rí dá bọ́ ṣe ó máa rí dá sùtánà ẹ̀ ah, pẹ́pẹ́pẹ́ bóyá máa dán rè bí wọ́n sùtánà wọn máa ń dán ni ó ṣàkọkú dànù kò rán yín iṣẹ́ ẹ̀ bá àbú kò rí yín ọlọ́run ọlọ́run ní tó máa fi sọ́mọ́ mi ni pé tán àwọn ọmọ ẹ̀ kò ní gbà ó lè sun ṣọ́ọ̀ṣì oṣù mẹ́ta nítorí ọmọ kan àbí nítorí ọmọ ọmọ kọ́ ní ọrí nǹkan kan láì mọ́ mi máa sùn sí ṣọ́ọ̀ṣì kò ní kò bẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ ó máa ló máa takú sọ́dọ̀ Jésù that is my mom she believe in prayer ìyá mi mo dẹ̀ jọ so forget about anything ó bá bù mí di mi ò ẹ mi ò wo side ẹ ọlọ́run mi ló máa san fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi so I don't blow the I don't care gbogbo ìtẹ́ ẹ̀ ń ṣe yẹn ẹ lọ bú mi lórí platform yìí ẹ lọ ṣépè o bíbélì ní tí wọn ò bá ti ní ìdálẹ́bi ní ọkàn wà á ní ìsinmi ológo èmi máa ní ìsinmi ológo tí ò bá ti jẹ́ politician kan ló rán mi lọ síta tí ò yẹ kí ẹ ó kún gbé lẹ́wọ̀n tí ò ti gẹ́bẹ̀ tó jẹ́ pé mi liberate ọmọ nàìjíríà ni pé kọ́ má dá yín ó lè níyìn ó lè níyìn you are not doing the right thing ẹ ẹ ẹ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ wá parọ́ fáwọn èèyàn ẹ bú mi kẹ́ ẹ ṣe ṣòfò mi dànù ẹ bú mi dànù dànù ẹ bú mi dákúdákú ìgbà tá ẹ bú mi kílẹ̀ dà ìgbà tá ẹ bú mi kílẹ̀ dà jésù mi yó mi ó ń kún mi ó ń tọ́jú mi ó ń dírẹ́sì mi ó tún bá mi pẹ́pẹ́ yín jésù pẹ̀pẹ́ ró sí ayé mi tinubu ló máa ṣe tó bá wùn yín kẹ́ tó bá wùn yín kẹ́ ẹ dìwé kó kan wá tinubu ló máa ṣe àwọn òkó iṣẹ́ àgbéyín àgbéṣẹ́ran yín àtàwọn bàbá yín tẹ̀rún làjò tó jẹ́ pé wọ́n ṣe wà yín bàbá ìrọ́pọ̀ bàbá ìparọ́ kú ẹ̀ rí àwọn èèyàn kan ti ṣe àwọn bàbá wa ni àwọn bàbá yín wò bàbá pòfẹ́sọ̀ bàbá pòfẹ́sọ̀ ẹ̀ púrò nǹkan kan ẹ̀ púrò nǹkan kan ẹ̀ púrò nǹkan kan kí lẹ̀ pòfẹ́sọ̀ ẹ pro nǹkan kan ẹ mọ nǹkan kan ẹ wá ń ta àwọn èèyàn wọn ní kẹsẹ lọ kọ lẹ́tà sí ìjọba nàìjíríà lẹ́tà tó ní kẹkọ yẹn á wá sáì fún yín pé ókè àti gbọ́ àbí. àwọn sáì fún yín pé àti gbọ́ ẹgbẹ́ àbáyé sọ wípé so wá calm down because wà yẹn wọ́n ní ẹ̀ ní kíní àti sọ kíní kankan nǹkan tó yẹ ká ṣe gangan ni ìgbésẹ̀ tó yẹ ká gbé nìyẹn láti how many years ti tú àwọn èèyàn jẹ táwa dẹ̀ ti sọ fún yín pé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé o a ti sọ fún ọ̀rẹ́ ẹ̀ so ẹ wá padà sí ìgbésẹ̀ tá a ti sọ tipẹ́ yẹn ẹ kọ̀ntínú. àwa gbọ́ ni àwọn òkú ń àwọn òkú tiẹ̀ kò ní abẹ́ kó jẹ àwọn òkú o àwa máa ọmọ Tinubu làwọn ọmọ Nàìjíríà Tinubu ló máa wọlé ẹ̀yin ẹ ṣe òjàre ẹ̀yin tèmi ẹ̀yin tẹ̀ ń lọ́wọ́ mi èmi ni wáyé sí i love you dákúdákú ẹ̀yin tẹ̀ ń rajà yẹn yín ṣe ẹ wò ẹ jẹ́ kí n máa tẹ̀síwájú nípa kíkọ àwa ń lọ sílé wa o àwa hmm. ń lọ ilé wa o ẹ máa bú wa ẹ máa bú wa ẹ ò lè bú wa ẹ máa bú wa ẹ ò jẹ bú wa ẹ bú wa ẹ bú wa dáadáa àwọn ò yín ẹ̀yin èèyàn ẹ sùúrù iṣẹ́ ọ̀tọ̀ ní iṣẹ́ ilé tí máa jẹ́ kẹ́ iṣẹ́ ọ̀tọ̀. Hmm. Hmm. ẹ rí sìn tó bá yá sìn àwọn state owned àwọn state owned schools nǹkan kan yẹn gbogbo ẹ̀ sẹ́wọ̀n máa gbà lọ́wọ́ padà state máa máa control education wọn fúnra wọn sìn gbogbo ẹ̀ náà máa ṣe ẹ má fọ fún wọn rárá olórí àríkàdé ẹ má fọ fún wọn àǹtí mi Karimot akípẹ̀lú ẹ má fọ̀ fún wọn òní kíkọ́ tí má máa ṣiṣẹ́ gómìnà mi má fi wọ̀nyí Ogun State gómìnà ní kò ṣiṣẹ́ tó bá máa ṣiṣẹ́ ńkọ́ gbogbo àwọn ọ̀nà rẹ o ó ní fọ́tò gbogbo ẹ̀ wà bẹ̀ má ṣe tí wọ́n bá máa ṣe fún yín gbogbo nǹkan tí gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe tán ní òṣìṣẹ́ gbogbo ẹ̀ lèmi máa fún yín ẹ wò gbogbo ẹ̀ ló wà ń bí gbogbo ẹ̀ rèé ó kọ́ lẹ̀ ni ó tún ṣèwé sí ṣẹ́rí ó tún ṣèwé sí gbogbo project governor Dàpọ̀ Abíọ́dún rẹ̀ project ẹ̀rẹ́ o wọ́n ní kò ṣiṣẹ́ project governor Dàpọ̀ Abíọ́dún ní ọdún mẹ́ta ó kọjá ní ọdún covid náà tó wà bẹ̀ kéèyàn ṣerú eléyìí ẹni ò ṣiṣẹ́ tó wàá máa ṣiṣẹ́ ńkọ́ ojú yín ló máa ja gbogbo ẹ̀ la máa fi wọ̀nyí òrìn ó gbẹ́ ẹ̀ la máa fi wọ̀n bíkọ́ tí wọ́n máa gbéṣẹ́ gómìnà mi wá ó ní máa fi gbogbo ẹ̀ wọ̀n gómìnà Dàpọ̀ Abíọ́dún òṣìṣẹ́ tó wá máa ṣiṣẹ́ ńkọ́ òṣìṣẹ́ ó rèé gbogbo local government ìjọba máa gbé wá fún máa gbé wá fún iṣẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ó ní ẹ̀yin gbọ́ tí ń síta ẹ̀yin gbọ́ ẹgbẹ́ tí ń síta ẹ. Eh, Súnkẹ́ Àyìndé bẹ́ẹ̀ ni Ọ̀ṣínáìkè we go read the letter after the election bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀tì ẹ̀ máa kà ni ṣé wàá rí i àwa tá fẹ́ ṣe election ẹ̀yin kan ń ṣẹ̀wá kọ́ kínní jọ ta ni àwọn Yorùbá á tún wà wọ́n pé àwọn gúùpù wo ni Yorùbá tó wà ń bẹ̀ tó mú lẹ́tà yẹn bàbá ṣe mọ̀ pé wọ́n máa wò ó pé àwọn gúrùpù ni ọba ọba Ọọ̀ni of Ifẹ̀ is the number one king ní gbogbo nàìjíríà tó dẹ̀ jẹ́ òun ló òun ló tún wà ní kíní ilẹ̀ yorùbá ṣọ́ba ilẹ̀ yorùbá ṣọ́ba ń sáìnì ọba ilẹ̀ yorùbá mélòó ló sáìnì ẹ mọ̀ pé àwọn ọba ilẹ̀ yorùbá kan nineteen ni wọ́n mélòó ni wọ́n ló bá wọn sáìnì tó wà ń bẹ̀ bàbá mélòó ni wọ́n ló sáìnì kó tó ṣe kan àwọn tó jẹ́ pé political leaders kí ló ń ṣe yín gan apà ẹ mọ bó ṣe máa ń kọ kínní ni ẹ wá padà sí nǹkan tó ti sọ tó ti ṣe tẹ́lẹ̀ nígbà ayé ọba ayé Awólọ́wọ̀ nígbà kí ayé ayé Jonathan meanwhile kò sí nǹkan kan tá a fẹ́ sọ again already àwọn nǹkan tí ẹ jẹ́ kí wọ́n visit gbogbo àwọn report nǹkan tó ń bábọ̀ láti conference yẹn tabaṣe ń sọ ògbórí eléyìí ẹwọ ẹ̀yin èèyàn àwọn èèyàn ti jókòó yìí for long tó ti fi ń gbóná ìjọba gbogbo ìjọba ló treat kéèsì rí o gbogbo ìjọba ló treat ẹ rí o èyí rìpọ́ọ̀tù ti Tinubu ti Jonathan kí náà bá bọ̀ òpútà panel rìpọ́ọ̀tù yẹn kí náà bá gbogbo ṣe èrò ọmọ ìkéré mi ò ń ṣe ọmọ ìkéré nàìjíríà yìí nà ẹ lọ visit gbogbo àwọn kéèsì yẹn àwọn yẹn ni kí wọ́n lọ ṣe ta ló fi ẹ bàbá yóò sí ní yorùbá representative now she is not part of us afẹ́nifẹ́re is a they are group on their own it's like be afẹ́nifẹ́re they are group on their own tó jẹ́ pé àìmọye àwọn yorùbá yorùbá something tó ti dìde What do you, what do you, what do you want to tell us? Bá mi kó àwọn àǹkárá ìwà ọ̀jàre tó máa fún mi ní. Wo náà mọ̀, wọ́n bá mi pe ọmọ mi àárín ọ̀la bì. Wọ́n béèrè pé àbí sẹ́ǹtì lọ́wọ́ pàtí sẹ́ǹtì. Ṣé wọ́n pe télọ̀ ọ̀hún? Ẹ̀rí. Kódò fà. Kódò fà seven five mo fẹ́ ṣe mistake price seven five ilé à ń ṣe ìjà seven five ah! ilé fine tí wọ́n pé mo sọ fún ẹ kó bá ti kó bá mi wá aṣọ èmi ilé ìmọ̀ èmi ní ilé mo like seven five èmi like ilé ìmọ̀ ṣẹ́rù seven five èmi ti eléyìí o àmì ilé. seven five àwa làwọn wá bìbá òun ń ṣiṣẹ́ yín òkùnkùn ṣiṣẹ́ a máa ní o máa wá sórí social media yóò mọ wá fọgbọ́n tajà mí ní tajà mí ní tajà èmi ẹ rò pé mi gẹ̀yìn ẹ rò pé mi mọ tọrọ sọ seven five seven five ilé náà fine seven five. Seven five. seven five seven five ilé ṣẹ́rí nine thousand five táwọn bá sí nine five àwọn tó wà ní àwọn kan ṣòro àwọn náà mọ iye mi kó kan mi mo mọ iye nine five. nine five ẹ rò pé à ni èèyàn kan ló ń dé ibà ní ìsìn ìyá àbàdàn ó wá láti Canada ó máa sọ pé Nàìjíríà ò dáa Nàìjíríà ò dáa ó ṣiṣẹ́ ẹ̀. Canada tó jẹ́ pé àìmọ wo wá sán tá sórí àtẹ̀. wá sán tá sẹ́mi afẹ́ bọ̀. gbogbo àwọn kan iṣẹ́ táwa ṣe mí ìgbà tá à ń ṣe bó ṣe ń wà ó lè ṣerú ẹ̀ ń lo ìbò. eight five ilé ẹ̀ àwọn lè ní Oladis eight five ẹ pé lè fa eight five eight five eight five six five was ó fà six five lélẹ́yìí o onígbàlẹ̀ ẹ̀ yín tẹ̀ ń wá madam aṣọ tẹ́ fi wọ kíní pnp a ní kíní yẹn bọ̀ tó nígbàlẹ̀ àríkọ́lọ̀ ẹ̀ tó jọ mọ́ bọ́ onígbàálẹ̀ ni fourteen thousand fourteen thousand onígbàálẹ̀ fourteen thousand onígbàálẹ̀ fourteen thousand onígbàálẹ̀ ṣẹ́ni kọ́lọ̀ ènìyàn. mo ti fi gbogbo ẹ̀ hàn. olórí àríkẹ́ àdé ṣe òjàre àwọn tèmi tó mà dàpọ̀ lẹ́ẹ̀kan sí òjàre àǹtí mi Kàrímọ́ dàpọ̀ lẹ́ẹ̀kan sí àwa wà bí o ẹjọ́ ẹ̀yin èèyàn tẹ́ bá ní nǹkan tí mo lè bá yín polówó ẹ kó wá kí n bá yín ta o sísà mi kan wọ́n ń ta kíní tán fi fọ mọ́tò wọ́n ń ṣe ọṣẹ kíní ìparun cream irun tẹ́ máa fi parun ẹ̀yin tí irun yín bá ń já yẹn cream wọ́n ṣe cream wọ́n ṣe wọ́n fi ti ṣe ti dandruff wọ́n ṣe pa oríṣiríṣi nǹkan náà ń ṣe wọ́n ṣe èyí fọ abọ́ ṣe tó wó wọ́n dẹ̀ ṣe very beautiful product tó bá ní nǹkan tí mo fẹ́ bẹ̀ polówó gbé fún mi màá bẹ̀ polówó ẹ̀ àwọn òní nǹkan tá à ń ṣe àwa ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni wa àwọn òun ṣe ọ̀lẹ àwọn kan tó jẹ́ wọ́n wá wọ́n ti jókòó síbi kan wọ́n fẹ́ wá gbalé onílé nàìjíríà ilé epo nílé epo alẹ́ lòmíì ti fojú ṣẹlẹ̀ epo ẹlòmíì ti fojú ṣẹlẹ̀ onílé ẹlòmíì ti fojú ṣẹlẹ̀ ẹrí ẹ bó bá mi sọ̀rọ̀ òun ní kankan nàìjíríà kí ló kún ẹ ní kankan nàìjíríà ó dẹ ṣe fẹ́ kúlé wa lórí lọ́ọ̀jà wọn náà lọ fèsì nǹkan tó ṣẹlẹ̀ lamẹ́ríkà nǹkan wọn ní gbogbo òlù káàkiri lọ gbé placard ní amẹ́ríkà kó lọ sọ fún ọ pé nǹkan ti wọ́n jù nǹkan wọn káàkiri ìlú ni uk nísìnyí nǹkan wọn gbogbo òlù ni ẹ̀ẹ̀jà ń bẹ̀ pé gáàsì wọn ẹ̀yin ọmọ nàìjíríà tẹ̀wà bẹ́ẹ̀ ni bá ẹ lè rí wọn bí tó ti ń protest wọn ò jẹ́ protest wọ́n wà lọ àbáìdì bàjẹ́bàjẹ́ èyí tó bá ti níwèé lọ́wọ́ wọn nu wọn wọ́n máa sá wọn ní à ẹ tí wọ́n bá fi débẹ̀ báyìí wọ́n lè withdraw páálí wọn padà wọ́n máa ṣe gẹ́gẹ́ èyí tí ò níwèé nu wọn ò jẹ́ rí kó yọjú lójú windo torí ti mọ̀ pé tí wọ́n bá rí òun tó ojú kámẹ́rà bá gbé òun wọ́n tẹ wọ́n jẹ́ ọlọ́run ọ̀jẹ́ ṣí àrùn kan gan bẹ́ẹ̀ lórí Facebook wọn torí wọ́n ti mọ̀ pé nílùú wọn tọ́wọ́n bá ṣe é irú fake news táwọn ń gbé ló bó ṣe wù wọ́n yìí wọ́n á gbé fake news èmi náà yà gbé news ọdún karùn-ún bí ọdún kẹrin sẹ́yìn èmi náà yà gbé síwájú ó yá sẹ́yìn náà sọ ẹ dá fake news mọ̀ ah màdámù ẹ rọra àǹtí ẹ rọra ẹ àǹtí fake news lélẹ́yìí àǹtí kinní kan ìwọ gbọ́ news tèmi èmi gan mọ̀ cold news ni èmi gan gbé síbẹ̀ pé breaking news so bó ṣe máa ń rí nìyẹn ẹ bọ̀ ẹ̀yin lè lọ mú fídíò n tó ti lọ ṣẹlẹ̀ sẹ́mẹ̀ẹ́ àbí tó ṣẹlẹ̀ ní yẹn kínní àbí tó ṣẹlẹ̀ bí four years ago ẹ lẹ́ẹ̀fín refresh brain wa pé ohun tó ṣẹlẹ̀ ẹ lọ mú un tọ́ ẹ fi ń refresh brain àwa náà máa máa refresh brain yìí ṣé ẹ mọ̀ pé orí ẹ mọ̀ pé orí péjì mi ò fi bẹ́ẹ̀ ṣe èmi gan ti takú tì yín díẹ̀ sí kájọ wá wẹ ní máa dùn bẹ́ẹ̀ ṣe ń fi péjì yín máa polówó tẹ̀ fi ń ba Nàìjíríà jẹ́ èmi gan fúnra mi èmi náà máa fi péjì mi máa fi máa gbé ògo nàìjíríà mi ga tó ti yẹ èmi náà lọ wá àwọn old news tó ti nǹkan dáadáa èmi náà máa gbé síbẹ̀ bá a ṣe mú àwọn bàbá yín àwọn tó lọ àwọn tó ń lọ dúé tó ń lọ gbẹ́ni ẹlẹ́ni tó ń lọ a máa gbé síbẹ̀ káwọn ẹni tó máa fẹ́fẹ́ èmi ò ní bú yín mi ò dẹ̀ ní bá gbà àwọn ò dẹ̀ ní ṣépè ṣùgbọ́n ẹnu ò ní kó fún Tinubu ló dẹ̀ máa ṣe ó dàbọ̀.